وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى إليتي أدوقف الله سبحانه وتعالى أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله سبحانه وتعالى وبدي kò lè máa jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé kí asọ́látò náà máa bá wọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà a máa tẹ̀síwájú lénìí ó ti ẹ̀ṣẹ́ pé tẹ̀síwájú wa orí tafsirul Qur'an eléyìí tí a ń bá bọ̀ láti inú suratul Baqara òun náà ló yẹ kí a máa ṣe àlàyé rẹ̀ lọ àmọ́lẹ̀ ní tafsiru wa níbi tí ó ti wáyé onínú àwọn ááyà kan láti inú al tí ń bá wa sọ̀rọ̀ tí sì fi ń rinlẹ̀ fún wa nípa ìntànkì ní alhijab àbí káti ẹgbẹ́ kúrò lábẹ́ alhijab ká discourse nípa ìbòjú àwọn ìyàwó anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọ̀rọ̀ kan ní tún já nàìjíríà nílẹ̀ Yorùbá wa yìí ọlọ́mọṣáṣánú wa o bàbá ti ń pàkan òun ni ìkan rú àwọn ẹlòmíì ń bẹ àwọn tí wọn kí ilẹ̀ yorùbá ó tòrò kò ní jẹ́ kí wọ́n ó lè wà relevant ntí máa ń jẹ́ kó wà relevant náà ni pé kó sáà ma sọ̀rọ̀ tí ó fi dá ariwo ẹwà tọdún tá ti wà lẹ́nu ẹ̀ ẹwà rí sọ àwọn kan lẹ́nu ó kí wọ́n sọ kan lẹ́nu pé àwọn ilé yóò sáàmọ̀ ju kan máa fẹ́ ní ilé sí lọ ẹ̀rí pé bí ìbá ti kó bá wí tí ò da òṣèlú tí máa ráyè tiẹ̀ ẹwu láti bí oṣù méjì àbí mélòó kan tọ́lọ̀ tí ni ó dákẹ́ ṣebí ń ṣe ó túbà dímọ̀ ẹnì kò mọ́ lọ rí wádìí rẹ̀ káàkiri ṣebí ń ṣe gbogbo nǹkan míì lọ gbóbi tó bá lọ ẹnì kì í wádìí rẹ̀ káàkiri àmọ́ náà tó wá ti di pé wọn wádìí òun ó wá máa ń fìlì pé à ó má dàbí pé ìmọ̀ fẹ́ wà rẹ́líbáǹtì mọ́ so kó lè bá a máa wà relevant yóò wá máa màmá tá a máa dáhùn ọ̀rọ̀ kan tí ó lè júlẹ̀ gbìyì kódà ó bá júlẹ̀ tán yóò tún wá ní mo tún ti dì yóò náà lẹ́ o <laughs> ẹ máa rán ẹ lè mọ̀ pé in tóun fi ń gba fáàrí nù wá àbá máa gbó kò bá dáa káníyàn kàn lè fílẹ̀ bẹ́ẹ̀ ni kò bá dáa amáláburú ti ń bẹ́ẹ̀ ni pé bó bá ilé tún ju kíní nílẹ̀ báyìí lọ́wọ́ kan náà láti máa rí àwọn tí ó ti máa gbàtànjẹ pẹ̀lú ẹ̀ láti máa rá àwọn tí ó máa rò pé bóyá kò dúró ọ̀rọ̀ kan bẹ nínú tí inú ti ń sọ ìdí nìyẹn ló fi jẹ́ pé ọ̀rọ̀ náà bùkátà púpọ̀ sí àwọn clarifications kí ó máa tẹ̀lé àwọn ọ̀rọ̀ náà gbà tí ń bá ti ń júlẹ̀ ọ̀rọ̀ méjì lábẹ́ yẹn lónìí insha allah ọlọ́mọṣẹ́ wá lọ́wọ́ ọ̀rọ̀ nípa àwọn sọ̀hábí muhammad sallallahu alayhi wa sallam ó tún máa mọ̀ padà bẹ́ẹ̀ gbogbo padà bẹ́ẹ̀ ẹni àwọn yìí ló bá múra kankankan ó bá gbé wá lọ́nà ni. ó sì dájú pé kò sẹ́ni ó bá jiyàn eléyìí kò sì sẹ́ni tí ń bá wíwé eléyìí ẹnìkan kò ẹ́và pé àwọn sọ̀hábà ní màláìkà rí ó ní látara bẹ́ẹ̀ gbogbo tí èèyàn bá lè ṣe téèyàn lè wù níwà òun náà làámọ̀ bá lọ́wọ́ àwọn sọ̀hábà náà ẹ àwọn bọ́ jiyàn yìí torí èèyàn ni wọ́n ẹ àbọ̀ jiyàn yìí àti lè jiyàn rẹ̀ láíláí ẹ̀ àmọ́rọ̀ tó sọ ń àwọn sàhábà nìkan ó àwọn ànábì ọlọ́run yìí màlá màláíkà ayé ẹ̀kọ́ nìjọba ẹ ẹwà àwọn ànábì ọlọ́run ó yẹ kí kíni àwọn náà ṣe màláíkà tọ̀ táwọn sàhábà náà táwọn ọlọ́run

àmọ́ àwa ti mọ ń tọ́ fẹ́ gbé wọlé yorùbá wà láàyò ọ̀sìn lè sọ sí gbogbo tó bá rò pọ̀ ní gbogbo tó bá rò pọ̀ jẹ́ sọ́jẹ́ rí àwa máa ń rò pọ̀ jẹ́ bákan tẹ́lẹ̀ a máa wọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ padà jẹ́ ọmọ pé àṣọ ọ̀tí ọ̀ tó bá ti ń rò ọ́ apadà rí pé àti kò ságbára kan tó lè bá ti ta ní ti Allah subhanahu wa ta'ala ìdí rèé ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ẹni tẹ́kọ̀ọ́ sí lára rẹ̀ ni torí ẹni tẹ́kọ̀ọ́ bá ń bẹ lára rẹ̀ kò ní ẹ́bà wulẹ̀ máa tẹ̀túnmọ́ sọ fún wa pé sáwọn sàhábà jẹ́ màláíkà sí ẹ̀rọ kan bọ́ dùn kàn lè ṣàtìṣe ní ẹ̀rọ kan kò bọ́ dùn yìí hùn a máa ń tà ń bọ́ sọ òní pé anírọ́pọ̀ nínú yìí tí wọ́n máa ń wí alọ́ ń parọ́ mọ́ wọn ní òun là ń sọ fún ọ èyí tí ò bá jẹ́ pọ̀ ń parọ́ mọ́ wọn tó bá jẹ́ pọ̀ òótọ́ à ń padà á rí i pé òótọ́ òun náà yìí tọ́lọ̀ ti ṣàforíjì rẹ̀ fún wọn òun lọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣé pé táwọn ò bá mọ wá débi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ bó ni àwa ó ti ṣàtúnṣe ara wa ló yá máa mú bẹ́ẹ̀ kìí ṣe káwá torí àwọn àṣìṣe yìí káwá máa gbé kórìíra àwọn sábẹ́ sí ẹ̀mí wa so ìdí ni àwọn ọ̀rọ̀ yóò nídìí kákan ọ̀rọ̀ yẹn nà pàtàkì jùlọ kọ́lọ̀n kó má ṣàṣàánú wa ni àwọn ọ̀rọ̀ wọn yìí kẹ́ẹ̀bì lè mọ̀ pé ó sákàn wù ú kó mọ dábì sínú gbogbo tó sọ nì nísìnyí tó ṣẹ̀ sọ níje lóhùn gbogbo ẹ̀ pátá ẹ dákun ewó ni ò ti sọ nínú ẹ̀ ṣẹ́gun bẹ́ẹ̀ nú ẹ̀ tí ò ti sọ rí kò sí ìdákùkílọ̀ tún sọ sí èyí tó sọ tẹ́lẹ̀ òtún ọ ni àbọ̀ rí pé kìíní mi ò sáà tí ìrírí wọ̀ ọ́ ti ń tẹ́ra rẹ ní wà láì kò lè rírí wọ́n lẹ̀ yìí wá torí pé ọ lè sọ sí ìdíbi kọ kókó ríra àwọn sàábí sẹ́mi àwọn mùsùlùmí ọ́ ti bá àwọn ọmọ rẹ gan ti ń bẹ sáà àwọn tí mọ̀ yìí ọ́n tún gbọ́ tó ọ̀rẹ́ ṣe gan pé àkóso bú àwọn sọ̀rọ̀ abáyẹ̀ gbọ́yé ni àwọn tó ti mọ̀ ọ́ làwọn mọ̀ pé ẹ̀yin gangan lẹ́yìn ìfẹ́ ní dààmú ẹ̀yin tí fi ò bá dà yín láàmú ibi tí ń lọ gangan rèé àmàbẹ́lúwa wa abẹ́lẹ́wọ̀n bá wa àwa ní òmò wa lọ́rọ̀ fẹ́nu so àyànnà náà gbígbé wọn agbègbè ẹlẹ́ẹ̀kejì ó ní ọ̀rọ̀ àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ǹjẹ́ ìyàwó ànábì kankan bojú àbí kò sí ìyàwó ànábì tí ó bojú gẹ́gẹ́ bó ti make a claim ó sì emphasize ẹ̀ dáadáa ìkànnì àwọn adáwájọ́ máa ń da Yorùbá èyí òun mo ti wá rí pósìtì rẹ̀ kan láàárọ̀ yìí òun ò ní mọ́ táàgì mi jẹ́ mo ti wá rí pósìtì rẹ̀ kan òun bá ti ní tọ̀ ẹ kò sí àyà kankan báyìí nínú alukur'an tó sọ pé àwọn ìyàwó ànábì bojú ẹ wá mọ̀ wúrọ̀ o ó wá ní kódà nínú sọ̀yí Bukhari èyí tá a rí ni pé káwọn ìyàwó ànábì ó má bojú nínú àsìkò hajj ah. kò sí àyà kankan ẹwù gan tó láwọn ìyàwó ànábì yìí bojú nínú Bukhari ẹ má bojú nígbà hajj ó ń sinikí ni òun lárí ọlọ́run mọ̀mọ́ túnú àti rí báyìí náà ni o ẹ ṣáàdàkùn ibi abádé yìí abá tí wọ́n á dé yàyín nísìnyí ẹ má máa play irú géèmù tẹ́ mi kúránì làwa gbà àfẹ́ gbọ́rù yín o tọ́ torí bí wọn náà báyìí lẹ́tí kóòtù ibùkárí aha.

ẹ̀rì kí gbogbo àwọn kọ̀ọ̀kan bẹ a fi mọ́ ròyìn ẹ̀ àti ní àwọn tó bá ń wù níwà ni ó ma determine ókọ̀ wo ni yóò máa ṣe kínú ni ókọ̀ wo ni yóò máa jẹ́ dẹ̀dẹ̀wúrẹ́ rẹ̀ o tó bá tó wù wá dẹ̀dẹ̀wúrẹ́ elétekéte rẹ̀ ń sì jẹ́ tó bá wù elétekéte òpùrọ̀ rẹ̀ irọ́ abálẹ̀ ní ìwà orúkọ rẹ̀ lẹ́ni ni abẹ̀sìnjẹ́ abakini jẹ́jọ́mọ́ kí ló fà èyí tó sọ gbẹ̀yìn ó ní àwíyà ibn Abi Sufyan olófẹ́ dá dáwà padà sínú jahiliya ó sì ní àwíyà kò mọ̀jú in tó wọ́n sáà lọ ló kàn án ó wá sọ títí olówó akọ àwọn ọmọ wa líjọ àwọn ọmọ wa lì ní wọ́n ń ba nǹkan jẹ́ sàmẹ́tọ́ ń pè mọ̀ wá lì mọ̀ wá lì tó yẹ pé àtọ́jú ayé ànábì lànábì ti ń lo àwọn mọ̀ wá lì àwọn mọ̀ wá lì ní mọ́ọ́lá ní múfúrádù rẹ̀ rẹ̀ tó ń àwa sọ di kínú ni gbájú ara kú olóko ẹrú nínú ṣẹ̀ríà lọ́dọ̀ àwọn lárúbáwájọ́ náà ṣẹ̀ríà na padà wá gbà irú wọn kí lámọ̀ pé wọ́n kódà àwọn tàbí dọ́dọ̀ ni ó bá ara kú olóko ẹrú ìlágbájá yìí mọ́wúlá àbí bákìrì pé àbúbákìrì ló rà kú olóko ẹrú eléyìí Umar tí ń túmọ̀ pé Umar ló rà ní oko ẹrú ìtànkè ní mọ́wúlánù tọ́wá ní wàá wí akọ àwọn ọmọ wa líjọ anábì gan kọ àwọn ọmọ wa líjọ sallallahu alaihi wasallam anábì ti ń gbéṣẹ́ fáwọn ọmọ wa lí ọ̀rọ̀ ìrun pípé níjọ́ tí ó bẹ̀rẹ̀ anábì jókòó pẹ̀lú àwọn sàhábà ridwanullahi alaihim básìkò òrùn bá tó bóò láti máa júwe pé àsìkò òrùn tó kálukú wa mú mara wa ẹnìkan ní ẹjọ́ agbábùkù ká mọ̀ lágbogbo gbọ́ngán gbọ́ngán gbọ́ngán adábílà fẹ́ yùn ìlànà àwọn nàṣọ́rá nìyàn ẹnìkan ní ẹjọ́ máa mú ìwo ká mọ̀ fọ́nhán adábílà fẹ́ yùn ìlànà àwọn Yahudi nù ẹnìkan ní ká dá iná kan síná kan lọ rere adábílà fẹ́ yùn ìlànà àwọn Májúsì nù ńgbẹ̀ wá ti rí kan mímú ẹ̀ ẹ kálukú mọ́ lọlé náà àwọn lọlé àwọn asùnjọ náà ìkan náà sọ̀hábà abdullahi bin ló bá lálàá ojú àlá rẹ̀ ló wá rọ́kùnrin kan tí ń lọ tó gbé agogo dání ó wá pè yí wá agogo yìí sọ bẹ́ẹ̀ ta ni mo fẹ́ rà lọ́wọ́ rẹ ni àti lọ́ọ́ fi ṣe àwa fẹ́ lù ti tó ní kó mọ tó mọ́ra wa ni à ṣé ń kọ́ ní nǹkan míì tó agogo tí mo gbé dání lọ ní kọ́ mi ló bá kọ́ nígbà ìgbà tó wá kọ́ ti labdullahi bin zaid bá a ah alare ah yin so kini ba nabi ó bá lọ́dọ̀ anabi muhammad sallallahu alaihi wasallam anabi mo sùn mo lálàá mo wá mo sọ bai eni ní fún mi létí báyìí gbólóhùn mi ànábì níbi igba ti wa ibi o ànábì wa nítọ̀ ìwọ kọ́ lọ́wọ́ mọ̀ pé ẹni àágbé fún oní Bilal tálákùnjọ mọ́ Bilal Bilal yìí mọ́ọ́lá ni wọ́n rà kó olóko ẹrú ni lójú ayé ànábì òun là nábì ní kábùlá ibn Zaid ó máa pèrún fún àwọn ń pèrún jọ náà Bilal ló wá Abdullahi ibn Zaid ń pè sí létí òun wá ń pè jáde bí Bilal ṣe di apèrún nù ó kódà báwọn àlùfáà ó bá fẹ́ ròyìn Bilal ọgbọ́n mu azinu rasulillah sallallahu alayhi wa sallam wọ́n ní apẹ̀rún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lápẹ̀rún ànábì ní Bilal so ẹ̀rún náà sì rẹ̀ kí lòun náà mọ̀ọ́lá kí lọ ń bú mu àwíyà sí lọ́wọ́ làá fi máa sọ pé àbọ̀ ìmọ̀ ní dọ̀ọ́lá mú àtàìlẹ́kọ̀ọ́ oníṣẹ́ kí ni onídàílà mú kọ́ yìí sì fi farabalẹ̀ káwọn tó mọ̀ ọ́ láyé ọ agídí ó sì lọ́n káàkiri agídí àti déraga àti mọ́tòmọ́tò àti gbogbo ẹ̀ mo jẹ́ báyìí mo jẹ́ báyìí wọ́n ìwọ́ nìkan kọ́ lọ nílé ayé ṣọ́sì rí ògbò yìí táwọn tánṣẹ́lẹ̀ ọmọ ń tọ́ tánṣẹ́ ogun tánṣẹ́ ohun in tó jẹ́ kọ́ bá gbàtànjẹ́ nìyẹn àṣírí ìmọ̀ òbò mọ́ ọ̀ lè parọ́ kankan fáwọn èèyàn tó àwọn ọmọ wá lí nípa àwọn náà wá ń gbájúmọ́ ọ̀rọ̀ mímọ́ ìwọ̀n jámọ̀ nǹkankan bí adúmbíà ànábíwá Muhammad sallallahu alaihi wasallam àtọ́jú ayé rẹ̀ ní ti lú àwọn tó jẹ́ mọ́wólá sáwọn ọkọ̀ tó ga nínú ọ̀rọ̀ Islam ó yá ìwọ́n lọ bí ilé imú ìwọ́ sí báyìí ìwọ́ sí báyìí bá àbá rí gbogbo ẹ̀ ọ̀kan la rí kìí lálìí tọ́ ikọ́ wá dásìkò Muawiya ẹ wá lọ wá dìtà àwọn tó gbé sáyè kọ̀ọ̀kan àbáwọn tó gbọ́rọ̀ wọ́n wá jẹ́ mọ̀wálí fàkánà máa rá kí ni yóò wá já mọ́ in tí wọ́n bá rí báyìí ẹlẹ́ẹ̀kejì Muawiya ibn Abi Sufyan ó ti méjì kílèmù ya sì fi ń pè ọ padà ti pẹ́ tó bá fẹ́ mọ́ sọ̀rọ̀ àwùgbò nǹkan láti fi sọ́fún ọgbọ́ mọ́kàn mọ́ sọ̀rọ̀ lásán kọkàn mọ́ lánú kọ mọ́ pàdé sọ̀rọ̀ kọ́ mọ́ dákọ̀ tíra àti ẹ sọ̀rọ̀ kọ́ sí gíní ìwọ́n náà dákọ̀ tíra ọ̀rọ̀ tí mo wí ń bẹ́nu tíra báyìí ọ̀rọ̀ tí mo wí ń bẹ́nu tíra báyìí ọ̀rọ̀ tí mo wí ìbẹ̀nu síra báyìí ìyẹn láàmọ̀ pé òkè academic discussion lábẹ́ ṣe àmọ́ ìjọkàn sá sọ ọkàn sọ gbí ọkàn sá sọ ìjì ọkàn parí oníjì Muawiya owó ọkọ̀ bẹ́ẹ̀ ní kò sínú àwọn sọ̀hábà ó kó yíun jẹ àwa mọ̀ sí ti ń kó yíun jẹ nísìnyí tó náà ti kọ́ lẹ́kọ̀ọ́ mẹ́rin ẹ àwọn èèyàn ti kọ́ lẹ́kọ̀ọ́ àwọn bàbá tó lọ́fẹ́ mọ́ dìfẹ́ǹdì gan àwọn obìnrin lẹ̀ pé Muawiya inú kí ló wà iná sọ̀hábà ìdíwọ́nù láyà àlejò bọ́wọ́ wájú ìbí ni lẹ̀ pé àìlẹ́kọ̀ọ́ tó àtàìnímọ̀ tó ni ariwo rẹ tó ń pa pé eh, àsìkò tó gba Islam ó ní amul fatih ó ní àkókò tí agbàlúmọ́ kà padà ẹ̀ẹ́dẹ́ jájá bíra wa amul fatih ṣé amul fatih ànábì gbàlúmọ́ kà padà tán lè ní tó wá fúnjọ́ kejì ni ẹ̀rákùnjọ́ mọ́ àníjà ànábì gbàlúmọ́ kà lè ní tó wá kú ní ọjọ́ kejì kò kú lọ́jọ́ kejì kò kú lóṣù kan kò kú lóṣù méjì kò kú lóṣù mẹ́ta kò kú lóṣù mẹ́rin kò kú lóṣù márùn áyà fi sọ̀kalẹ̀ tọ́ bá léyàn kan wá gba ìsìláàmù láwù sàlẹ́mùnà for argument sake kátẹ̀ ní bóyá ń tọ́ wíwù náà káwá la gbà á bẹ̀ pé gbàùn náà ni ó yà for argument sake ṣé lẹ́nu gbàùn náà ṣé kò lè kọ́ nǹkan ni ṣé ànábì ò lè lò pé bá ń kọ́ nǹkan báyìí ni kẹwàá máa wo alábòsí o

Ànábì sallallahu alaihi wasallam lọ́nà Abdullahi ibn Abbas Muawiya Muawiya àgbàtà Abdullahi ibn Abbas dé wọn sọ ah, lọ sọ pé mò ń jẹun lọ́wọ́ èyí ò ló wá lọ nígbò wá lọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ah, la ashba Allahu batana àkòsì ní yó ṣẹ́rígbọ́lọ̀ kò sí ní yóò eléyìí wá mú yóò jẹ́ oníta ni Muawiya olè ń sọ Muawiya tá Ànábì ti ṣe pèlé la ilaha illallah meanwhile àwọn lárúbá ní ìlú bùkán lọ́dọ̀ wọn gbà náà wọ́n lè sọ̀rọ̀ tó yẹ pé tẹ́yìn bá kàn tú ọ̀rọ̀ lógere kí ni ó mọ̀ túmọ̀ èpè ni àmọ́ tí wọ́n bá tú sàmì tí wọ́n bá sọ àwọn gbólóhùn kan bẹ táwa wa máa ń sọ lọ́dọ̀ tí wá ń bì ju pé táwa bá wíwẹ̀ àbúyàn àti ṣépè tó yẹ pé bẹ́ẹ̀ bá sọ́gbàdẹ kan bẹ́ẹ̀ ni wí bẹ́ẹ̀ ni ó lè rí ẹ̀dàkùn ọmọdé ẹ bá yíyá sọ pé yóò bá fọ̀rọ̀ ìyá ẹ̀ yóò bá fọ̀rọ̀ ìyá ẹ̀ kí ni túmọ̀ rẹ̀ àfọ̀rọ̀ wọn ṣe aṣépè fún un ṣe abú abẹ́ ẹ̀yà rẹ̀ tàbá ní ọba fúrọ̀ yẹ tàbú abẹ́ ẹ̀yà rẹ̀ pọ̀lọ́yà kí gbogbo alamọ́ tó ń pè ní fúrọ̀ gbogbo alásìmẹ́ tó ń pè ní ìyá tó tọ́ bá ti wá ní yóò bá fúrọ̀ yẹ wọ́n sọ pé abẹ́ ẹ̀yà rẹ̀ lọ bú kódà èyí máa sọ fún ẹni bẹ́ẹ̀ pé ah, oníṣọkúsọ ní ìwòrán ah, àlùbáṣá tẹ̀sán àlùbáṣá kọ́ ó ti wà ní èdè wa pé tá a bá ti gbọ́rú ẹ̀ wọ́n kàn sọ fọmọ bí ìgbà tá a sọ fún yàn pé ọmọ àkẹ́ ayé ẹ̀kọ́ ní tó túnú so iwe ẹni tí ma lá aṣùgbà aláwọ̀ bá tànà àpò sí ní yóò lánàbí sọ fún Muawiya eléyìí wá mú bẹ̀ òun wá tún ṣe pé ọ̀nà tá ànábì ṣe pèlé ọ̀ṣẹ́ wá mú tókè náà pé ànábì nìkan lọ rèé pé wá kó wá bò ṣe kínú kó wá bò nǹkan ṣe yá alábòsí báyìí ṣe yá alábòsí báwọn àìsí wá mọ iye àwọn èèyàn tán bá wá dọ́dọ̀ wa Muhammad sallallahu alaihi lẹ́yìn ìgbà tí wọ́n wá dé tí wọ́n ní ànábì á ah, ọ̀rọ̀ tó ṣùgbọ́n sàlàyé fún wa yóò sì wá ká kọ́lẹ̀ o ànábì ò ní ẹlọ́rẹ̀ bá ń pe Muawiya wá wọ́n bá pe Muawiya dé ọ̀yà Muawiya ní wọn bá wọn ṣe gínú ní ó mọ̀ bá wọn kọ́ gbogbo lè níbẹ̀ nínú ìtàn Islam tíra wo ni wọ́n wá ń kà àwọn tíra tí wọ́n ń kà ọ̀bá sàlàyé ẹ̀ bákan náà wà ní pé Islam Muawiya tọ́ ọbẹ̀ rún mọ́ ọbẹ̀ rún mọ́ amal fatihun èyí ò mo ṣe kí mo pé jọmọ́ kò correct èyí tó rinlẹ̀ nínú tàn ó ní pé Muawiya ibn Abi Sufyan ó ti gba ìsìláàmù síwájú kó tó di pé síwájú amal fatih ó ló ti gba islam àtìgbà náà ní ìsìn ṣe islam islam tó wá ń ṣe ó wá tọ́jú ẹ̀ pamọ́ ó ṣe kí mo pé jọ̀mọ́ ó tọ́jú ẹ̀ pamọ́ níbẹ̀rù bàbá rẹ̀ tí ń jẹ́ àbú Sufyan bàbá rẹ̀ ò tí ìgbà ìsìláàmù jọ náà tọ́ àbú Sufyan yìí sì rèé nínú àwọn ọ̀tá fún ìsìláàmù ni níbẹ̀rẹ̀ kí wá sọ nìkan ló jọta fún ìsìláàmù bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tá a padà ń pè lágbàgbà sàábé bóun náà ti wọ́kọ́ jẹ́ ìkóyọ ìsìláàmù níbẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ bá mọ́ta gbogbo àwọn èèyàn amati Umar àbá amati Umar amati Umar so Umar ibn al-Khattab radiyallahu ta'ala an ó ti gba ó ti jọ́ta fún Islam kó tó padà wá di ọ̀rẹ́ àti alárànṣe fún kí ni jama fún Islam so Abu Sufyan náà òun náà ní kórìíra Islam lẹ́ni ọmọ rẹ̀ Muawiya òun ti wá rí àwọn nǹkan kan pé á ìjọ ní amul Hudaybiya lóun ti rí pé ẹ̀wọ́ ẹ̀sìn yìí lójú ọ̀nà ìjọ náà ní mẹ́rin ti jòkó lẹ́mí tiẹ̀ àmọ́ kò lè gbé ta kódà àwọn ìtàn míì fi lọ́lẹ̀ tó jẹ́ pẹ́ nínú fún àwọn ìwáyà pé ó tún lọ rèé sọ fún ìyá rẹ̀ pé ìsìláàmù o ìyá náà tún fún mọ́ rẹ̀ pé sallallahu alayhi wa sallam Muhammad wa sallam kó mọ̀ àbí kò tí ẹ mọ̀ sí kò sínú ọ̀rọ̀ fáàlìyàn tí wà ní ẹ ìwá fi pamọ́ tó fi pamọ́ yìí kò sọ̀rọ̀ mẹ́ pé a ní rí gáàdì ẹ̀ a ní àbọ̀ ìmọ̀ ni ó fà á bá ń tún ní sórọ́tù Ghafir inú al ó sọ̀rọ̀ wọn abájú suratu Ghafir àyà 28 ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala ìtàn Fir'auna ní bábú àti Musa bi Fir'auna ti jẹ́ ọ̀tá ọlọ́run bí Musa bó ti jẹ́ ẹni tọ́lọ́run wá fẹ́ fi tún àwùjọ si ṣẹ́jùmọ̀ wé gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan náà ní Fir'auna jẹ́ mọ́ wà tí fíra ọ̀nà bá fi tù ń yọjú kí ni musa ní ọmọ jẹ́ ọlọ́run ma gbé musa sìkò náà dìde tọ̀fìrà ọ̀nà ti dàmọ́ ní tiwa làwọn náà ti rí àwọn musa ti ẹwà pọ̀ <laughs> ayẹ́kọ́ àwọn musa tí òun hàn ní ọmọ ní gbádùn so suratu Ghafir aya 28 ọlọ́run allah subhanahu wa ta'ala sọ وقال رجل مؤمن من آل فرعون يقول يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب أو أو كم بآية يا قال الله سبحانه وتعالى قل وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانا وقال رجل مؤمن من آل فرعون

ọlọ́run recognize ẹ̀ recognition tọ́lọ́run tó wá fún ọlọ́run tó wá pè ní múmìnì olùwárí wàkọ́ọ̀lá rọ́dùlù mọ́mìnùn bó ti gbénu wàkọ́ọ̀lá rọ́dùlù mọ́mìnùn ọlọ́run ní ọkùnrin tó nígbàgbọ́ min áàlì fìràún nínú àwọn mọ̀lẹ́bí nínú àwọn aráalé fìràún náà ni ìyá kùtùmù ìmáàna wàkọ́ọ̀lá Ọrọ من آل فرعون يكتم kan tó nígbàgbọ́ inú àwọn ará ilé Fìràwọ̀ náà ọkùnrin tó fi hálà tó wá wà ní pé ń fi ìmọ̀nì rẹ̀ pamọ́ sọtọ́lọ̀ ń bá fún ẹni ó nírú inú àwọn ará ilé Fìràwọ̀ ní recognition Eh, kí ló ń pẹ̀ Muawiya bin Abi Sufyan ó ti ní imani láti gbà náà imani láti gbó kódà ó tún là á mọ́lẹ̀ gangan ó ní wà inni musaddiqun bihi ìyá ogbónà tó lò wà inni musaddiqun bihi ó là nábì lákòókò yìí èmi gbà pó dodo ló mú wá èmi ti gbà pẹ́sìn ló mú wá islami khawfan abi wakatamtu islami khawfan min abi ó ní mo fi islamu mi pamọ́ ní mo sì ń bẹ̀rù ta ní mo ń bẹ̀rù bàbá tó bí mi lọ́wọ́ ṣe ń pàjù sọ hálù tí bàbá rẹ̀ wà abúsùfìyà ní jọ náà kè gba islamu ní amul hudaybiya ogun ní gbẹ́jà nábì amul fatihi ó ní abúsùfìyà tó wá sọwọ́lẹ̀ yányán ìgbó wá sọwọ́lẹ̀ muawiya tó wá jọmọ náà ó yẹ islamu rẹ ẹjọ́ sọ́rọ̀ yìí ó wà understandable wa wà understandable ipe ọmọ nígbàgbọ́ kò lè gbé ìhàn torí bàbá rẹ̀ ò bá bàbá rẹ̀ ò fẹ́ gbọ́ sétí kí ni wá dà làmú ni kí ni nǹkan náà tọ́ wá ń gbé káàkiri so ó wá ní wàlàkí gbónú kẹta rẹ̀ ó ní wàlàkí <laughs> pàlàkìtù nàbí ya sallallahu alaihi wasallam kí ló pé musliman musulmi lè bíbi pàdé ànábì sallallahu alaihi wasallam àwọn táà wá wí yìí ogun tí wọ́n ra sọ yípa Muawiya yìí àtàwọn gbólóò tí mo lò yìí ẹlọ́rú àwọn tíra tí mo fẹ́ dákọ̀ ẹ̀ àkọ́kọ́ àtọ̀bà kọ́tùlù kúbúrọ́ ẹlọ́rú ewu ẹ bọ́ ọ̀rọ̀ táà wí yìí ẹ bá ń bẹ̀ tàríkù madina ti Dimashq ẹlọ́wú ọ̀rọ̀ táà báyìí ẹ bá ń bẹ̀ al-misbah mudhi àwọn ọ̀rọ̀ táà kálẹ̀ yìí ẹ bá ń tó àwọn tíra là ń dákọ̀ yìí àwọn tíra dáadé ń dákọ̀ máa ń sọ tíra tó sọ̀rọ̀ ń pa ìtàn ìsìláàmù àwọn tíra yìí ni síyárù àlámi nùbálà ẹ lọ rèé kà ẹ ṣe kí ni ẹ bá ń bẹ àwọn ọmọ ọlọ́run ti ní ọrí rà lọ́rí wo ọrí alọ́run ti ń dáwọ́ ti gẹ́gbẹ́ àìgbẹ́ nǹkan yé tó lè yóò mọ̀ pé ní sírò àlà àmọ́lá kó ti túbá mọ̀ sí ní fi yóò gàmọ́dà rẹ̀ mọ́ àmọ́ kí ní ń dùn wá púpọ̀ pé tó bá ti dágbò mọ̀ kò yẹ ká máa rí ọmọ akẹ́kọ̀ọ́ mọ̀ kan tí ó mọ̀ sọ̀rọ̀ báwọn because tó bá rẹ̀ tí káàtẹ̀ lọ́bẹ̀ abbreviate orúkọ síra nígbò pé síyàrù àlàmì nobala ayébẹ̀ẹ̀kọ́ ni ọwá bẹ́ ṣe mọ́ ń bí ó ní bó ti yẹ kọ́ ṣe mọ́ ń bí ayébẹ̀ẹ̀kọ́ jọ wọn tí ó bá ń táwọn ẹlẹ́kọ̀ọ́ mọ̀ lọ ọ̀dẹ̀ yóò níwèé abẹ́yìn biochem abi tí mo sọ pé sọ bio ẹ sọ̀rọ̀ náà èyí sọ bio <laughs> ìwé ẹ̀ ní kí sọ pé àwọn ẹlẹ́kọ̀ọ́ bá láti mọ́ ń pè kọ nobala ọkọ̀ ìpẹ́nu tọba ti wá gbẹ́sẹ̀ ọdẹ jẹ́wọ́ pé kí wọ́n ara ṣe ń kékeré bí pé tọba ti sọ gbogbo àwọn sójà àwọn àlùfáà wọ́n ti gbọ́yé àwọn táwọn náà jọ mọ̀lẹ́kẹ́ àti kíni àti gbọ́yé wọ́n pé ó wà nù cr ó wà nù kíni àmọ́kọ́ ló wà nù cr àlà kódà kọ́ pé dáadáa sínú cr àlà àwọn tó bá ti gbọ́ ó dàbí ẹni tó pé òun ṣe báyó tẹ́ bẹ́ẹ̀ yẹn ní ìwé ọ̀rọ̀ báyó báwo nǹkan pé pé òun ṣe biochemistry àbíkọ́ sọ pọ́ ń ṣe biochem àbíkọ́ sọ pọ́ ń ṣe biobo níwà báyò ní ṣe bára biochemistry ló wà tí bọ̀ ìkíní ni ó tú àṣírí bẹ́yìn tẹ́ lọ jámíà àtẹ̀yìn tẹ́ ń bẹ nídìí ìwé pé ẹni yìí kìí sára wa àsáwọ̀ ní láàrin wa bẹ́ẹ̀ náà lẹ́tẹ́ bá ti bọ́ sí àlàm àsáwọ̀ ní láàrin àwọn àlùfáà àsáwọ̀ ní láàrin àwọn onímọ̀ torí inú kẹsẹ̀ pẹ́pẹ́ síyàrù àlámì nọ̀bàlá àbíkà tó wékí ni àsíyàrù ọwá ń sọ̀rọ̀ nú kọ̀ rẹ̀ pé síyàrù wọ́n ti mọ̀ pé òkè eléyìí òun náà wà ní ó wà lórí fíìlì àwọn tó bá ti pé bá àwọn sí lórí fíìlì tó irú wọn lọ́mọ akẹ́bíṣáìdì mọ̀ àwùyà tí àwọn tó dìskọ́tì àwọn tó àwùyà àwọn tí làlàwà dákọ̀ yóò àwọn èyí tí wọ́n sọ wọ́n náà ti ẹ̀dá kọ́ síra káàkiri ẹ̀jọ́ mọ́ ẹ̀bà á ti ẹ̀jọ́ lọ́rọ̀ yóò fi dùn àwọn kọjá kan máa sọ gbogbo ẹ̀ kọkàn máa sọ gbogbo ẹ̀ tíra wo làwọn aká fún gbogbo tó ń sọ kò sí tíra apá kan nu àwọn tíra tá a dákọ yìí kálọ̀rì kálọ̀rì wò dáadáa àmọ́ àwòyá bin Abi Sufyan radiyallahu anhu ọlọ́mọsá bá yọ́nu sí o ọlọ́mọsá bá yọ́nu sí o ọlọ́mọsá bá yọ́nu sí kódà mọ́ àwíyà tó fún nílẹ̀ ó ní wàkàtàbùtù bayna yadayhi wà kí mo gbé wàkàtàbùtù bayna yadayhi ó ní mo kọ nǹkan báyìí wájú ànábì wọ́n ti ní òsínú àwọn kùtàbù ànábì mo ṣe kíni mo kọ nǹkan bá ìwájú ànábì èyí tá a tún wì yìí lọ́ọ̀rẹ́ wọnú alìbìdáyà wà ní ìháyà títí ìlú kẹfẹ́ àwọn tíra tó sọ̀tàn ìsìláàmù lélẹ́yìí so ìwọ ni wọ́n ń kà já mọ́ níbo ni wọ́n ti mú tí ẹja gbọ́ tí ẹ̀ wí mú àmọ́ kó ké ṣébi tí wọ́n ti ń wì rẹ̀ hàn á lè mọ́ ká discourse àmọ́ kọ̀ọ̀kan sáà mọ́ da gbogbo ẹ̀rú kọ̀ọ̀kan mọ́ gbogbo ẹ̀kọ́ kan mọ́ iyùn ah, kò níbi tí

gbogbo wọn yóò já àwọn sí gbogbo ẹ̀ta àmọ́ wí yìí ó yẹ kìíní kan o ikọ̀ ni pé mélòó ní àwọn sàábé gan ló wà ń gbà àti náà sí wàhálà tó lọ láàrin wọn mélòó tàbí ń ka ka over 100,000 sàhábà láwọn sàábé dà ní there more than àwọn náà ní over one hundred thousand ní wọ́n lómi one and ten thousand ní wọ́n ok alákùlẹ̀ ha àkọ́kọ́ gbà pé wọ́n lé ní one hundred thousand ayé ẹ̀kọ́ àsìkò jìbìtì náà Muawiya wá bẹ̀rẹ̀ àwọn mínú àwọn olùkọ̀ta ní pé káàkiri níbi tán ti wà ń pé a fẹ́ bù wọ́n kéré ní àwọn àwùjọ jìbìtì náà ti wáyé a máa ka nǹkan tó lé ní 10,000 sahaba níbẹ̀ ìjọ náà ní ṣùgbọ́n èèmọ̀ tó wá wà ń bẹ̀ tó yẹ káwájọ gbóyé ni pé mélòó nú àwọn sọ̀hábà ní bẹ́ńbí wàhálà tó wáyé láàrin wọn wọ́n ní jẹba ń ka àwọn sàábé tí àwọn ìjà ń bí sójú wọn gbogbo bíbí tí náà ní ti lọ tó àti tàkọ́kọ́ àti tẹ̀kejì gbogbo sàábé tó dá sí wọn ju mélòó lọ wọn ju sàlẹ̀ àtò wọn ju ọgbọ̀n lọ wọn ju lọ táwọn ń wí ni pé wọn tó ọgbọ̀n ni o ẹjọ́ nínú èèyàn one hundred and twenty thousand ẹmu tó kéré hundred thousand àbí inú èèyàn one hundred thousand èèyàn táàsì káàrí gbogbo àwọn táàsì náà tiẹ̀ náà wá wùwà ìdá ẹ̀dá kùsà wá lè torí èèyàn táàsì péré ká máa gbógun ti gbogbo àwọn sọ̀hábà jẹ̀mú sọ̀rọ̀ mọ́ káàrí torí èèyàn táàsì àbòsí rèé àbòsí ni a tó ń bọ̀ tí wọ́n jà ní wọn fún wá tó kí ni wọn tó táàsì ọ̀nà níbi bìtínà táà sọ pé wáyé láàrin àwọn sọ̀hábà yìí àti méjèèjì àti tó jẹ́ ti german wọ́n à tó bẹ́ẹ̀ tó kí ní gbọ́lọ́ ti wá rí tiẹ̀ ìfáàsì kan nú àwọn ìkan nú àwọn àlùfáà wọ́n fẹ́ sọ̀rọ̀ eh, al-allamatu Sha'bi alayhi rahmatullah òun bẹ́ẹ̀ kàn jamala min ashabi rasulillahi sallallahu alaihi wasallam Ali ó wàhálà àti jamal tó wáyé ó nínú àwọn sàbí ànábì ẹni tó máa sọ pé ó wà ń bẹ́ẹ̀jọ́ náà bí a kò sọ pé àlí fáwọn àgbàgbà sàbí o wà Ammar bí a kò mú Ammar sí kò mú Talha sí kò sì mú Zubair ó ní tẹ́ ẹ ilé mẹ́ni ẹlẹ́ẹ̀karùn-ún wá bá lè lọ wádìí tàn ó ní ẹgbà pé lọ́nà ìpa ta ló ní jẹ́mọ́ Sha'bi alayhi rahmatullah ọgbọ́rọ̀ àwọn sàábé nígbà tí fìtínà yẹn wáyé kálukú gúnlé ẹ̀ ni kálukú ò jáde pé ẹ eh, èmi ò ní bá yín dáṣẹ́lẹ̀ yìí ọgọ́rọ̀ ní ò dá sí náà rárá jòkó tí wọ́n jẹ́ àwọn ìyàwó ànẹ́bì kálukú jòkó lé ìyá ńlá wa Aisha tán máa ń fẹ́ rọ́ mọ́ pòun náà dájú ńlá wa Aisha ò dá síbì sí náà ìyá ńlá wa Aisha ti tàn fi gbé wá ni pé òun bọ́ta wá ń bọ́ta pé ah, ah, wọ́n ṣàgbọ́dọ̀ rí mi lórí ìdúró gẹ́gẹ́ bí ìyàwó ànẹ́bì tọ́lọ̀ ń pè mí fún wọn náà yá àwọn olùgbàgbọ́ òdodo ó yẹ kán fáwọn gbọdọ̀ jáwọ́ bí ìjà náà in tí tàn tún fi rọ́lẹ̀ lọ lágbègbè bòmí ìwọ́n wo báwọn sàábí àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ti wá pọ̀ tó kẹwàá máa sọ pé ẹ lágbájá ẹwà àwọn sàábé ẹwà àfìtí náà àwọn mélòó níjọ náà tó bá dáwọ̀ lójú ìwọ bọ́ọ̀tà kọ́ àmọ́ sókọ wọn lágbájá lágbájá là á bí ọ ni pé ó sì dán lójú gbélé ìmẹ́mẹ́ eléyìí náà dán lójú gbélé ìmẹ́mẹ́ over one hundred thousand sahaba so àwọn tí nǹkan tẹ̀ láàrin wọn wọn ju díẹ̀ lọ ẹ dákun àwa five thousand bẹ níbì kan àwa mélòó mo pé káláwa five thousand wọnú ìlú ìwá nìsín nígbà àwa five thousand àbí five thousand five thousand kí mọ̀ mú tó ten thousand yẹn àwọn gbé nílùú yìí tẹ́gbẹ́ gbogbo nílùú tá a wà ìgbésẹ̀ ìrọ̀pá tó five thousand gbogbo abúlé wa yìí abá tó bẹ̀ ààrẹ tó ráhùn tọ́ àwa ń bẹ nílùú yìí àwọn bíi mélòó kan wá kóra wọn sínú bẹ̀rù wọn bá ń bára wọn jà sẹ́wọ̀n àwọn yóò bára wọn jà ń bẹ̀rù àwọn tí ń bẹ̀rẹ̀ lọ́gbùn tí ó mọ̀ sí ìkẹ̀kẹ́ tẹ̀lẹ̀ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n sí ìkẹ̀kẹ́ tẹ̀lẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ ǹkọ́ káà ní wọ́n wá padà fíìlì pé nǹkan ṣẹlẹ̀ ìkanu wọ́n wá jáde lọ wá dé irú ogídó ìyẹn kan bá ní ni ewu ọlọ́jà ní ti àgbà ah, ah, wà sọ gbogbo abẹ́ fara wa sí òkúrọ́ ni wọ́n kò rí bẹ́ẹ̀ so àwọn alábòsí ni ó máa gbé ọ̀rọ̀ yìí gẹ́gẹ́gẹ́gẹ́ gbogbo àwọn sàábá tí wọ́n ń bẹ àwọn tó pọ̀ nínú wọn gbogbo majority wọn náà dájú wàhálà ibá àwọn míì táìmù táwọn èèyàn bá wàhálà ìjẹmọ́tà ìlòmí lọ́n ṣe àsìkò làwọn lọ́dẹ ti wà ní mọ́tún nìkan àwọn lọ́dẹ fẹ́yàwó tí wọ́n ní èyí làwọn nínú àwọn àlùfáà tó máa bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ mímọ̀ ṣeré ó ní gbólóhùn kan àwọn wulẹ̀ lọ́wọ́ ẹ̀dá àwọn ọmọ lọ fẹ́yàwó àwọn ọmọ lọ bímọ àwọn òbí à ànábì ti já mọ̀ pé wàhálà yóò wáyé ìmọ̀ràn tó sì fún wa ni pé tí wàhálà bá ti dé ká ṣe kí ni kálukú dákẹ́ ká kára ró àmọ́ àwọn tó já àwọn alábòsí wọ́n wà máa fa àwọn ọ̀rọ̀ yìí hàn gbogbo àwọn sọ̀hábì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa fi hàn wa lẹ́yìn tọ́ ẹ dákùnjẹ̀ mọ́ ẹ wá wò ládùn tí ń ṣe wá ní muslim torí ojú ogun ẹ̀ka táwọn máa ń sọnù ẹ ládùn kìíní kan tí ń ṣàwọn ní muslim ládùn gbogbo tí wá ń ṣàwá náà ní muslim kí lọ bẹ́ẹ̀ gbà ń bí ọ̀rọ̀ muhawiya tó múra kankan sí yàmọ̀ kí ni wọ́n bẹ́ẹ̀ gbà ń bẹ́ẹ̀ tẹ́sọ̀ tẹ́bọ̀ tí ń sọ̀rọ̀ pé muhawiya apàyàn muhawiya kìíní kan tó ń sọ fún wa ṣé èyí òun ni ó wà jẹ́ àtètè rálì jẹ́mẹ̀ wọ̀ àríwá tí àrínilé yìí ìbàjẹ́lélé yìí àbòsílélé yìí ìkànnì kòdìrà wọn tó ti láwọn tó gbé pọ́jẹ́ǹtì fún wọn wọ́n ti wọ́n sọ fún ọ pé ibi tó ọbẹ̀ gbé wọ̀ yìí à tí wọ́n ti jọ gbé lọ lórúkọ ò lè lọ kò sí mojú fẹ́ gbé wọlé alhamdulillah ojú ti là àná ni àwọn kan kan sọ̀rọ̀ kò sẹ́ni tí ó challenge wọn eléyìí ni gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ tí ó bá ìmọ̀ lọ àwọn yóò challenge ọkànnù ní ṣókíná kí mo pè jọmọ́ ṣókíná tó nígbà tó ń gbà ó ti jùlẹ̀ bá àwọn jáde nìtù ẹgbẹ́ bá ti wá ń kó jáde àwọn afárabalẹ̀ mọ́ eléjì mo fẹ́ tún mú iná ṣókíná náà mo fẹ́ sọ̀rọ̀ náà ó ní pé ǹjẹ́ àwọn ìyàwó suratul ahzab quran chapter 33 àti àyà 53 káwọ́kọ́ mú bẹ̀rún náà bàbá yẹn nànà bẹ̀rún tán àṣẹ̀ṣẹ̀ wá wọnú bí tí a wá fẹ́ wọ̀ gangan àti nífẹ́ jàmbá àní fábùsì so àwọn ìyàwó ànẹ́bí sán bójú àbíwọ̀n sí gíní wọn bójú ẹjá ọkọ̀ fi lè nílẹ̀ náà àyà àkọ́kọ́ tí ó kọ́kọ́ sọ̀rọ̀ pa hijab àyà nìyẹn Olúwa sọ أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا وإذا طعمتم فانتشروا ولا مستأثمين الحديث إن ذلكم كان يؤذي النبي فيستحي منكم والله لا يستحي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر ذلكم أطهر لقلوبكم وقلوبهم وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما سورة الأحزاب تاولنا تطلب لك آية 32 dai aya 33 suratul ahzab Quran chapter 3 ni aya 32 dé 33 Olúwa sọ pé لك أحد من النساء إن استقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت Suratul Ahzab aya 59 Suratul Ahzab aya 59 gbogbo táǹkì yìí oníkálukú mọ́ dìmú Olúwa sọ pé yá ayyuhan nabiyyu qul yá ayyuhan nabiyyu qul li azwajika wa banatika wa nisaa'il ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما بعد كيان يعني لا يا أيها النبي يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن من جلابيبهن ذلك أدنى أن ولا يحزن وكان الله غفورا رحيما àwọn ááyà yìí òun làwọn ááyà tó ẹstablíṣe ká máa lo hijab àti ká máa lo niqab àwọn ááyà tá kéyì òun làwọn ááyà tó ṣe kí ni jama tó ẹstablíṣe ká máa ṣe kí ni ká máa lo hijab ká sì máa lo niqab tọ́ àwọn ìyàwó ànábìwá muhammad sallallahu alayhi wa sallam aya àkọ́kọ́ sọ̀kalẹ̀ ńjọ́ àkọ́kọ́ àwọn sábàbí wo ni aya yìí bí sọ̀kalẹ̀ àwọn ẹ̀là ń pè ní àwọn asbábù nuzul mo rí pé ó tún ti dọ́gbọ́n sọ nǹkan náà pa àwọn asbábù nuzul ìgbà tí ń àwọn mọ̀wálí páwọn náà dá àwọn asbábù nuzul lẹ̀ àmọ́ abẹ́kọ̀ wọlé dáadáa náà ọyìn jẹ mọ́sà ìlékè tí nìyí hùn gbórí wọlé a lè mọ bí a náà gbóngbó bí ọ̀rọ̀ rẹ̀ ayé ẹ̀kọ́ ni torí ní ọkàn sọ ni ẹ àwọn náà àwọn sọ ń takò àsìbábù nùzúùlì ni àbíkíni àbọ̀ ọ̀takò tó rà mọ́ bá ti nà gbóngbó dáadáa níṣẹ́ làwọn ọmọ rẹ̀ jáde pé kò sì takò <laughs> amákànmọ́ mọ̀ pé gbogbo bí tí wọ́n rò pọ̀ ọbẹ̀ máa jẹ́kó lọ wa wallahi alladhi la ilaha illa hu àwọn onísúnnà ti jẹ́kó kọjá ń bẹ̀ wọ́n ti rí aburú wọ́n ready made answer ló ti wà nílẹ̀ fún gbogbo ready made ni kìí ṣe pé wọ́n jẹ̀ mọ́ wá káàkiri torí gbogbo ń tọ́ ń wíwù kìí ṣe sí ló jẹ́ ẹ̀ láwọn kan jẹ́ ń wí wọ́n ti wí ṣáájú rẹ̀ àwọn àlùfáà ti sọ òun náà ti dìbò wọn wọ́n ti pé jẹ́ mọ́ àìmọ́bẹ̀ dákọ̀ tí rẹ̀ mọ́ ó ní tó ti dárúkọ Dr. Mahmoud Aburaya tó ti dákọ̀ yíò báyìí táwọn èèyàn ti wá tú àṣírí rẹ̀ ló ti wọ́n pé ah, àwọn ilé ìtì mọ̀jù mí lọ lójújọ́ náà ah ẹni tí mo gbọ́ tí mo Mahmoud Aburaya ẹ́ eh, ọ̀bẹ́ni ọdákọ́ ni àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sàlàyé bí àwọn èsì táwọn àlùfáà àti kọtíra lórí rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún àti gbáwọn ló ti bẹ̀rẹ̀ sí ní di òkè èyí tí ìbímọ sọ jẹ́mọ̀ tó àti rí àwọn tí ń lo tíra àwọn ó yá sọ ní kó mọ̀ wà ní owó adálábẹ̀ tébù yóò àmọ́ òwú báyìí ó yóò ti mọ̀ pé bóun bá ilé wí àtò àti rí àwọn ẹni ọ̀hún ẹ̀rí kí gbogbo táwọn oníṣúná báyìí wọ́n mọ̀ dákọ̀ síra ìdáwí ìbẹ̀mbì ìdáwí ìbẹ̀láyè ìdáwí ìbẹ̀láyè ìdáwí ìbẹ̀mbì láyè so ìyí tó ọdẹ sọ pàṣẹ bábùlù zù sọ dáadáa má wulẹ̀ kàmọ́ sọ àfúrábù nùzúlà kí ó sọ ń já mọ́ bí ọ ń lọ táà bá mọ́ bí ọ ń lọ ẹ̀hẹ́ ní tí wọ́n ní ó gbà ní búlálà ní ó ti ṣe kínú dáadáa ní ó ti kún dáadáa àmọ́ gbogbo rádaràdá tó pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run ọ̀ níbi gbé wọ̀ pẹ̀lú ògbólọ́dọ̀ Allah subhanahu wa ta'ala torí pé ká ní pé ṣe mọ́ alìkìtàbù àsúnà yìí náà sáà ni àà àà ìwú ẹ̀kọ́ lọ dá gbogbo àwọn mùsùlùmí lákẹ́ ẹni tí ó bá sọ pé ilẹ̀ Yorùbá ìpé ah, ẹ̀yìn ìyẹn dákẹ́ in ti bá kàn fi ń sọ náà nìkan ni tí ìmára rẹ̀ ó sọ bẹ́ẹ̀ apadà ah, ń bá pé kò síbi tí ò bá mọ̀ dé àwọn ẹlòmíì náà tán mọ orun tó mọ̀ wọ́n ṣe kínú wọ́n wà láwọn ọmọ táwọn kan pariwo káàkiri àwọn yíò dá nǹkan kan mọ̀ láàrín sọ ní pé ah kò sírú àwọn kò sí ájírú iṣẹ́ ìgbẹ̀rún yìí bẹ́ẹ̀ ẹ̀rọ láti sọ kílé kan wọ́n ní ẹni tí ò bá dókò bá bá ẹlòmíì kí ni yóò sọ yóò lókò bá bọ̀ òun ló dájú wọn náà wòrú tàn tó pa nífò wọn láwọn èèyàn lọ síta wọn lọ rí gbé ìmọ̀ wa ayé ẹ̀kọ́ ìwọ wá ní èyí tó wà nílé ẹ̀hẹ́ tó ẹ́ pé ó ti gbìdó àwọn àlùfáà tí ń bẹ́ ń ta ọ ti gbé wọn yẹ̀wò dáadáa àhán tó bá ṣe comparison pé àwọn àlùfáà wá ń lé yìí wọ́n ṣe gbé àwọn tí wọ́n ń bẹ ní ìta àwà ní ẹ̀hán ọdí sọ́ngbà náà àwà ní àgbà ọmọ tí ọmọ tó ń sọ àmọ́ àwọn tí wọ́n bẹ́ẹ̀ fi ṣe báà rí àwọn tí wọ́n bẹ́ ń Ah, ẹni tí wọ́n bẹ́ gbé jù pé eh, orí báyìí orí báyìí akọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ ní jẹ́rí ọ̀n gbé yìí gan-an tí ah, ah. báwọn nǹkan ló kọ́ ń kéwúlẹ̀ yìí àwọn kọ́ àwọn jẹ́ ń sọ ń wo làwọn yìí ń wà mọ́ èyí ti dẹ̀ mọ́ dákọ̀ wọn mọ́ tí ẹ padà discover pé àwọn yìí ìmọ̀ wọn ò tó mọ́ ní àbíbò àbíbẹ̀kọ́ nìjọ mọ́ gbogbo àwọn àlùfáà tàà fẹ́ dárúkọ nílẹ̀ Yorùbá àbá ní kìnnìkan àbá arámúnigun alájí àgbà gbogbo àwọn bàbá àwọn ẹ̀dàkùn sí àwọn akẹ́sàlù kọ́ wọn kéwù àwọn tó kọ́ wọn kéwù tí báwọn kan ló tó kọ́ àwọn yíò náà tí àwọn tó túnkà ìwọ̀n kan ló kọ́ àwọn yíò náà tí ẹ́gbò láwọn yíò ti wá wá ìtaná ti wá ní àbí ìmọ̀kànlálẹ̀ wúlẹ̀ Yorùbá jẹmọ́ ògbọ́mọ́jẹ̀ ni àbáwọn àlùfáà kan náà gbé wọlé ẹgbẹ́jà parọ́ ògbó ló ti jẹ́ wọ́n gbé wọlé wá fún wa ní àwọn so ìtawà gbé wọlé àwọn èèyàn padà wá ní àṣẹ́sì pé àwọn agán ń bọ̀ wá lù yí wá kọ kí ni wọ́n ń ta ọ́ lára ń bẹ́ẹ̀ kí ni tọ́lá ara ọlọ́wà kan gba dòktórù lórí òrùfù ewé ìwọ́ kí ni wọ́n wá gbígbá àti òrùfù àti kẹlìmọ́ọ̀tì àti kàláàmù lẹ́kọ̀ọ́ ní kẹ̀kẹ́ gbà àbíkọ́lọ́ mọ́tà làwà o àbíkọ́lọ́ mọ́tà sànú wa o àbíkọ́lọ́ mọ́tà kọ́ wa máa ṣe àwọn àyà yìí àwọn àyà yìí wá ní àwọn asbábù nuzul abẹ́kọ́ lè wá sọ tó fẹ́ gbóyé pa àwọn asbábù nuzul àyà alákọ̀ọ́kọ́ ta تلوان يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلا أن يؤذن لكم إلى طعام غير نازلين إلى ولكن إذا دعيتم فدخلوا فإذا طعنتم فانتشروا ولا مستأثرين الحديث إن ذلكم كان يؤذي النبي فيستحي منكم والله لا يستحي من الحق وإذا سألتموهن متاعا فسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهم وما كان لكم أن يؤذوا رسول الله وما كان لكم أن يؤذوا رسول الله ولا أن وما كان لكم أن تؤذوا رسول الله وما كان لكم أن تؤذوا رسول الله وما كان لكم أن تؤذوا رسول الله إن ذلكم كان عند الله عظيما آية يقول سوكالي الصحابي الجليل فأبي أكبر عمر ابن الخطاب رضي الله عنه nínú kéwú àwọn àlùfáà máa ń pe kinní kan ní muwafaqatu Umar kí mo pé jọ̀wọ́n ẹ bá ń pelé márùn-ún ṣẹ́rí dáńpé ní muwafaqatu Umar ó ní àwọn ọ̀rọ̀ tó ṣe pé Umar ó sọ ní ìgbà tí èèyàn sọ tiẹ̀ Umar ó sọ ní sọ pé mú ìmọ̀ràn wá fàdínàbí Umar ó sọ ní sọ ẹni tí mú suggestion wá yóò sọ tán ayá ó sì sọ̀kalẹ̀ lórí nǹkan náà ayá ó sì kí àwọn yíò làwọn àlùfáà mọ́ ń pè ní mọ̀wáfàkọ́tù Umar yẹn pé àwọn ọ̀rọ̀ tí Umaru sọ tó sì ṣe kíni tó ṣe rẹ́gí tó sì ṣe déédéé nínú orú ẹ̀ o ní àyà hijabu yìí sahabiyyul jalil khadim rasulillah sallallahu onímọ̀rù wá sọ fáwọn pé kúrùtù ya Rasulullah onímọ̀rù ní jọ náà wá sọ pé ilé òjíṣẹ́ ọlọ́run yadkhulu alayka al-barru wal-fajir ó ní wọ́tí wà yìí tù oríṣiríṣi èèyàn ní wọnú lé rẹ̀ èèyàn dáadáa yóò ṣe kíni yóò wọlé rẹ̀ ẹ̀hàn yóò wọlé torí pé gbogbo wọn ni wọ́n gbà pílé àwọn àlùfáà onípèpè náà fi máa nínú gbogbo èèyàn ẹgbẹ́lá àdúgbò ẹ̀rọ náà gbà lálejò yóò gbọmọ yahoo gan ní àlejò ọlọ́mọsá bá tanú àbújá lábí àwùjọ wa ó ní yẹ́dù kúlọ̀ àlékalbárú olùfààjì èèyàn dáadáa yóò wọlé wa bọ̀ òkí èèyàn yóò ṣe kí ni yóò wọlé wa bọ̀ ó ní wọ́n ti wá wọlé yìí ah, àwọn yahoo rẹ̀ yìí a ah, àṣọ yìí tí ẹlẹ́tẹ̀kẹ́tẹ̀ ma ń sọ píngbà náà ẹ̀ Bukhari fẹ́ ma gbé Umaru kọjá ànábì yìí wọ́n sọ gbogbo ara rẹ̀ dàsán àbọ̀ ẹ̀kọ́ tí ń dọ̀ọ́lá mú Umaru ti ju ànábì púpọ̀ Bukhari náà ló ti dá mọ̀ nínú tìjú ló wà wó pé ah, àwọn ìyàwó ànábì kọ́ ah, ẹni bá ti mọ́ rí ìyàwó kálukú aláṣẹ mọ́ ráwọn ìyàwó ànábì náà ló bá ní falau amarta Umaru bó ti sọnù ilé ànábì ó ti fẹ́ wo ti wo kíníkan tọ́ ọ bá lè pàṣẹ fáwọn ummahatil mu'minin fáwọn ìyá àwọn olùgbàgbọ́ òdodo yìí àwọn ìyàwó rẹ̀ yìí bil hijab bó ṣe pàṣẹ pé káwọn ọmọ paramọ́ ká mọ̀ mọ̀ rí wọn pàṣẹ rẹ̀ fa anzalallahu ayatal hijab ẹbí umaru ti sọ́dọ̀ ah, kò pẹ́rẹ̀ aya ti sọ̀kalẹ̀ pé ya ayyuhal ladhina amanu la tadkhulu buyutan nabiy يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إله ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين الحديث ولا مستأنسين ولا مستأنسين ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحي منكم والله لا يستحي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وَمَا كَانَ لَكُمْ أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما حديث تاكي إن البخاري الإمام أحمد بن kódà alhafidu السيوطي gana òun náà ابن wá ìbẹ̀nu طيب آية tọ́yì ááyà olúwa ní ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo látẹ́dúkù ló bòyó ta nìyàgbé ẹ mọ́kàn máa wọlé ànábì ẹni hàwò àtẹ́kàn ah, á máa wọlé ànábì bẹ́ẹ̀ bá wọlé ànábì ìlà àfitán bá fún yín yọ̀ǹda wọ́n bá tuntun fún yín yọ̀ǹda débi pé ìlàtọ̀ á ní pé àìwá jẹun tó bá pè yín kẹ wálẹ̀ wọlé ẹwà jẹun olẹ́mọ̀ wọlé ànábì ó kàn ti dẹ́mọ̀ jáwọ́ ọlọ́dúnwání rírọ̀ nàbìrí iná wàlákin ìdàdùrítún fàdùkúlù pé jẹ́kà máa mọ̀ wo hànàhànà jẹ́mà wo gbogbo ogudan àwọn yóò ẹgbọ́dọ̀ jó jẹ́ pé bọ́ bá pè ti wá pè yí fàdùkúlù ẹjẹ́ kí ni ẹwọlé tọ́ ayà ni wọ́n lọ ọlọ́wọ́n ànábì ọlọ́run wá ń báyà lọ́lọ́run wá ní pẹ́tọ̀ ẹ tún wá gbọ́ gan wà ìdáta alùtùmúnà mẹ́ta àìpàtàlùhúnnà min wara'i hijab bẹ́ẹ̀ bá ti wọ́n bẹ́ bèèrè nǹkan kan lọ́wọ́ wọn kó wọ́n jẹ́ min wara'i hijab wara'i bá dé wara'i ìkílá pé hijab wara'i yìí tọ́ ṣéètùmọ̀ rẹ̀ wá ní pé hijabul abidan aw hijabul ashkhas ṣéètùmọ̀ rẹ̀ ní pé inú ilé náà gbọ́dọ̀ wà kán tilẹ̀kùn mọ́rí kẹ́yìn wá máa bẹ ní ìta odidi agbá ní ọ̀rọ̀ nínú odidi lágbé àgbà mo ti rí kan nù wọn tó ní tìrẹ mọ̀ náà ti máa wúyẹ́wúyẹ́ gbogbo yín àájẹ mọ jáde dáadáa ìmì bá ń sọ ẹ lè mọ mú yí báyìí òní mọ jẹ́ báyìí jẹ́ lè jẹ́ kínú ẹ mọ torí ẹ̀ mọ̀jú kẹ́ yìí máa ṣe ṣùkúùkù kẹ máa dá ṣùkúùkù lẹ̀ sẹ́mi àwọn èèyàn lọ tọ́ bí ìjáàbù ti bẹ̀rẹ̀ nu èyí láti alùtùmùhúnnà matáàn hijab àwọn ìyàwó àmẹ́bí jẹ́ máa béèrè nǹkan tí wàá jẹ́ pé mọ̀ rí wọn directly mọ́ gbogbo tẹ́ bá máa béèrè ẹbẹ́ sọ̀rọ̀ pẹ́ pẹ̀lú wọn ó gbọ́dọ̀ jẹ́ min hijab ẹ dákun hijab bẹ̀rùn náà bá sọ di pé ẹ kìí sasọ ògiri kìíní kan ní igbá ni ó sábẹ̀ yóò dá gbogbo ẹ̀rú àmọ́jọ̀mọ́ ibi ìjáàbù ti bẹ̀rẹ̀ rí ibi ní kọ́ọ̀bù náà ti ṣe gínú ibi ó ti bẹ̀rẹ̀ rí láti jọ́rọ̀ làwọn ìyàwó àlẹ́bì ti dé tó ṣe pé tí wọ́n bá jáde kúrò nínú ilé wọn wọ́n bo gbogbo ara wọn kanlẹ̀ kí làkójọ̀mọ́ kanlẹ̀ kanlẹ̀ kanlẹ̀ tí ò hijab bọ́n bá ń hijab ó ní tán bá ń bẹ́ ń kọjá lè wá fẹ́ bèèrè ọ̀rọ̀ bóò ní ó ti gíní bóò ní ó ti wáyé àmọ́ ìwọ̀ oríkèyìn tí ìbẹ̀mẹ̀ wọ bẹ̀rún dáadáa torí abẹ́kọ torí gbogbo ń tọ́ dálẹ̀ lákọ̀ọ́kọ́ náà bí ọbẹ̀ ṣe mọ̀rọ́jà gbogbo ẹ̀ ní àfúgúmọ̀ ẹ̀ wọ́kùnlù obìnrin ọlọ́ni kẹ́ẹ̀mọ́ kán mọ́ wà lábẹ́ gàgá tẹ́ẹ̀bà bá wọn sọ kankan èyí ò ní ó jẹ́ kẹ́mi yín lè mọ́ kúrò nínú dọ̀tí àtàwọn gan náà ní dọ̀tí kankan òfin ní mọ́ bẹ nínú ẹ̀mí ẹ̀sìn dákun bídọ̀ tí ó bá kọ́kọ́ jókòó síyàn lára obìnrin kí lèyàn kọ́kọ́ máa rí jẹ̀mọ́ sọ̀rọ̀ mọ́ ojú ni bàbá tẹ́ tọ́ bá ilé ti rí ojú obìnrin ibi tí nǹkan ti kọ́kọ́ máa ń síyàn lẹ́mìnú bàbá fẹ́ tara wa lókùn ẹni tí ó bá fẹ́ yàwó láyé ojú náà ni ó kọ́kọ́ rí ẹni tí ó bá sí tí ó bá yẹ pé nǹkan mìíràn ló bẹ̀rẹ̀ kí ni ó kọ́kọ́ rí ojú náà ni ojú ni ó kọ́kọ́ rí ẹni bẹ́ẹ̀ sí ìyàwó kí ló ló rí ojú náà ni wà rẹ̀ ojú yìí tọ ojú kọ́kọ́ rí o náà lọ́lọ́ni wákòlò ọ̀bẹ̀ ẹ̀yìn tàbítẹ́ yìí ó máa bá wọn sọ̀rọ̀ nígbà ìbá ti rójú wọn èyí ò ní ó lè pẹ̀lú yín mọ́jú àwọn náà ń gbà tẹ́yìn náà táyọ̀ táwọn náà ti bójú wọn kò ti bẹ́ẹ̀ ti ṣe kankan èyí náà ni ó fọ ọkàn tiwọn náà mọ́jú yorùbá náà sọ kíní kan ọ̀rọ̀ nìkan jọrọ àlìfàṣà ni wọ́n ní ojú làwọn ń bá sùn lára obìnrin ó ní tí wọ́n ti lo gbólóhùn ìfẹ́ lo gbólóhùn dọ̀tí náà lónìí àmọ́ kí ló yàtọ̀ lára wọn ojú ni ẹ̀dàkùn tí èèyàn ti bá sùn àròbí lóòótọ́ sábẹ́ yàtọ̀ kò yàtọ̀ lóòótọ́ al rahmatullah wọn ní al-jimā'u fann ọ̀rọ̀ bá a ṣe máa ń ṣe ìbálòpọ̀ pẹ̀lú obìnrin ni àwọn obìnrin gbúdùn bẹ̀ ju ara wọn lọ àmọ́ kankan náà bọ̀bí kálukú ṣe lè fà ń bẹ̀ ló ṣe gíní ló yàtọ̀ àmọ́ kí ni ọkùnrin kọ́kọ́ máa ń wá láàrọ̀ obìnrin pàfọ́mánsì rẹ̀ níbi ó bẹ́ ṣe tẹ́ṣì ọ̀tí lè mọ́ báwo ló ṣe lè pàfọ́mù tó ọ̀tí lè mọ́ ìjọ kọ́kọ́ rí tí ó kọ́kọ́ attract yẹ onígírí dọ́mọ́ ojú ni wá kọ́kọ́ rí làbá kan gbà ni ó bá ń jó bá sí ìyàwó وموعد ولقاء نظرة طبعا قروا برواي انت ọkọ̀kọ́ sí ni pé ọkọ̀kọ́ wò ní kí tí wọ́n wù lára rẹ̀ ọkọ̀ wò jù ẹ̀ tó bẹ́ fẹ́ ọkọ̀ wò ní ní ọlọ́bẹ́ ṣe ọkọ̀ ṣe kíni ọkọ̀ wò ní tó bá wò tán wà fìkì sáàmà tó ń kí ni ó tẹ̀lé osmai tọ́bájọ́ wò ráyín tó náà fásàlámù kíkí rẹ̀ ni ó kàn tẹ̀lé ní káláwọn tó ní ìṣìbí náà ni sàwọn àríkọ́ alájá àwọn àríkùn sàlámù afá ẹ̀pẹ̀lẹ́ta ẹ̀pẹ̀lẹ́mà ń bọ̀nù fákàlámù lẹ́yìn sálámù ọ̀rọ̀ kàmà dáyípọ̀ ni sàlámù àríkùn sàlámù ẹ̀kùn jọ́mẹ́ta àwọn ọjọ́ pẹ̀lú ẹ̀pẹ̀lẹ́ ọjọ́ adáwá ni ẹ̀lẹ́wọ̀n àárín látàlátù láti bí ìjẹta látàlátù lọ́jọ́ àrí láti ìjẹta ọ̀rọ̀ ń bọ̀nù lẹ́yìn bàkàlá mọ́ fàmà ẹ̀dùn ibi tí ó ti mọ̀ dá pàdé pàdé mù àtàlè pàdé ní kìíní ní ọ̀túnla try ìpàdé tó bá ṣẹlẹ̀ ká ní ìdìnnà lẹ́fẹ́ ṣe ó náà nù ká sì lẹ́fẹ́ fẹ́ra yín náà ní ó di kíni

ya ayyuhan nabiyyu qul li azwajika aya 59 wa banatika wa nisa'il mu'minina yudinina 'alayhinna min jalabibihinna أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين أما أبي جل العمل قال قالوا الذين عليهم من جلابيبهم ذلك أدنى أن فلا يؤذن ايوه وكان الله غفورا رحيما الله بقى سبحانه pè ọ́ bá ń ké fáwọn ìyàwó rẹ̀ bá fáwọn ọmọ rẹ̀ lóbìnrin bá fáwọn ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo pé wà ní sáìlì múmi nínà àwọn ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo àwọn ọmọ àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin àwọn ìyá tó bí àwọn olùgbàgbọ́ òdodo gbogbo tó bá tó bá àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin ó ní kí gbogbo wọn kọ́ yùdì nínà àlẹ́ yìí nà mí sọ fún wọn pé bí wọ́n bá wọ aṣọ wọn ẹ̀wù gbẹ̀gẹ̀dẹ̀ wọn jàlá bíbì yìí nà ní ẹ̀wù tí ó ṣe gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀

á ah, yóò ti bẹ́ẹ̀ lé ní ogún ọdún gánà àwọn àfà ilẹ̀ yorùbá yìí àbẹ̀bí ìran ti mustawa tí mo wà lọ́dún ọ̀hún gan ara gbé wá sí wádùgbò wa ká àfà ipe yìí kọ́kọ́ ríyàn tí ó kọ́kọ́ tú àyà yìí tó wá describe ẹ̀ àfà ni alájẹ́ àbùjẹ̀ ní àbùtó ọlọ́ba ti dára fún wọn tẹ̀gbáwọn yóò ti pẹ́ndíwáàsì abá débi àyà yìí

wábà náàtíkà àtàwọn ọmọ rẹ lóbìnrin wá ní sá ìlímúkúmì nínà àtàwọn obìnrin àwọn olùgbàgbó òdodo yùdí nínà alẹ́ yìí nà mí ń jà lábí ibi yìí nà ọkàn mú agbádá báyìí túlẹ̀ ariwo sọ

torí táyà yìí ti mú wá ní pé ẹwù gbẹrẹgẹdẹ ni yùdí nínà àléyìnà kán dáàbò orí kán jí ó mọ́kó àtórí wọn báyìí àléyìnà ni látàgbárí báyìí wọ́n ti ṣe gbẹrẹgẹdẹ lọ́lẹ̀ tó bá ṣe gbẹrẹgẹdẹ lọ́lẹ̀ tẹ́bì kan bẹ́ẹ̀ yóò mọ̀ sílẹ̀ yóò bójú yóò ọwọ́ gan bẹnu ẹ̀ pẹ̀lú áyà ilé yìí so áyà yìí kọ́ làá fi wá ń yọ gbogbo nǹkan míì táwọn àfà padà yọlẹ̀ áyà ilé ìjà mọ̀ pé kó ṣe gbẹrẹgẹdẹ láti bó látòkè débónú ni ilẹ̀

ọlọ́run tún wá sọ àǹfààní ẹ̀ fún wa olúwa ní zalika adana an yu'rafna fala yu'zayn wa kana Allahu ghafuran rahima ọlọ́ni ni o ló súnmọ́ kábí dá wọn mọ̀ dáadáa fálá yíkùsẹ́ wọn àbí nípa burúkú kàkà àbí ṣùgbà kàkàkà wọn ẹ̀dàkùn yóò múra bá ti ní kan múra yìí tí wọ́n wà ní pé wọ́n fẹ́ rèpù rẹ̀ ẹ̀rí pé tí wọ́n tí wọ́n bá rẹ́pù obìnrin bẹ́ẹ̀ ẹ́ ti kọ́kọ́ ka 1000 obìnrin tó síra rẹ̀ tí wọ́n ti rẹ́pù náà kó tó máa kán irú àwọn yìí kódà tí ó bá ṣẹlẹ̀ sírú àwọn yìí ń gbà mí a ṣe pé wọn yìí kàn mí ní ẹ̀ níta burú ni kìí ṣe pé wọ́n lóun ló attract àwọn wọ́n ní sọ pé ó sì dìde àwọn pẹ̀lú múra rẹ̀ àwọn múra táwọn obìnrin múlẹ̀ nígbà tó yẹ pé àbáwọ̀ gbọ́dọ̀ ní títì ni ọlọ́mọdé ọ̀daràn jẹ́nàbà àkọ́jọ́ ìdọ́lé láwọn múra wọn tó mú nìjú àbíkọ́ ọlọ́mọdé àṣà àdúrà ó fún alágbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ áyà yìí bó ti wá nínú áyà táwọn àfá àpadà bí wá ń yọ àwọn nǹkan kan èyí wá ń bẹnu súrọ́tù núr súrọ́tù anúr inú Quran chapter 24 Quran chapter 24 áyà ọgbọ̀n àtọgbọ̀n ó lé kan tẹ́ríkẹ́ èmi máa ń sọ kíní kan pé àwọn ilé ìtọ́mọ láwọn ń da nǹkan rú wọ́n èé ó mọ̀ fún àwa ní avenue láti wá ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn tẹ́yìn bá ti ń dàwí pé mí ìfẹ́ palè mọ́ ronú gbàgbé sàlàyé rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ afẹ́ ìdí mọ́ sàlàyé rẹ̀ ẹgbẹ́ ìwé lè dá sàlàyé yìí nìsìn ọ̀rọ̀ ìjáàbò ti dáàbò alìmọ́ra yẹ̀ ó sì dáàbò lójú pé bá ti ń wì obìnrin míì tí ò mọ borí tẹ́lẹ̀ bí ti ń gbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú ògbólọ́lọ́wọ́ àmọ́ rẹ̀ tí ó ti wọ́n fi á tèmi náà sì máa lo ìjáàbò báyìí á ah, tèmi náà sì máa lo nìkọ́wù báyìí ọlọ́ pẹ́ta gbà wá láàyè bó bá gbà wá láàyè tán bá bá sọ̀rọ̀ hijab a rí pé ìtàn hijab ọ̀nà rẹ̀ jìn àǹfààní tí sì ń bẹ́ẹ̀ wà láàyè ó kọjá àwàsá láwọn àǹfààní láńlá olùwàsọ nínú súrọ́tù nur ذلك أذكارهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضن من أبصارهن ويحفظن ولا يبدين زينتهن زينتهن إلا ما ظهر منها إيه بخمور بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعلتهن إلا لبعلتهن إلا لبعلتهن إلا لبعولتهن أو آبائهن إلا لبعلتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن لا إله إلا الله ليعلم ما يخفين من زينتهم وتوبوا إلى الله جميعا إلى الله جميعا وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون olúwa ní ìyá ànàbí kí a ń pé áyà yá ìyá ànàbí kúlé àjúwájíká kan dá gbogbo ẹ̀bùlẹ̀ kan ayé ẹ̀kọ́ tó áyà lè wá ní kúlé mu'minina ìrẹ́ ànàbí sọ fáwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin kan mọ̀ rẹ̀ ju wọn lẹ̀ kí ni kan rẹ̀ júlẹ̀ sí kí ní gọ́mọ́wò ní gọ́mọ́wò ojú ọ̀nà ojú ọ̀nà kọ́ kan rẹ̀ júlẹ̀ lára obìnrin kan mọ́mọ́ wo àwọn obìnrin níbi wíwò wíwò wíwò ọ̀wò tán ni yóò jòkó sọ́kàn yóò jòkó sọ́kàn tán rọ̀ nílé kọ̀ntú ara rẹ̀ mọ́ àmọ́mọ́ rẹ̀ júlẹ̀ àwọn karambà ní eléyìn tọ́bá jùlọ mẹ́ta fún ọ̀rọ̀ yìí tẹ́rà lóṣù ni ọ́ àràmbà nínú àníọ́ karímọ́lẹ̀ karímọ́lẹ̀ kọ́ la wí àníọ́ ṣe gíní rẹ̀dúnlẹ̀ àníọ́ gbójúkò láàrẹ̀ ikọ̀ ń wò lọ́wọ́ náà lónà gbójúkò láàrẹ̀ kọ́kọ́ àràmbà ní ara rẹ̀ ọba ti ń wo iwo sọ́rígbà tí ń wo nǹkan òfin ọmọ yìí dùn àgbápò bẹ̀ náà nù má wo débi tọ́ mọ̀ pé ó dùn tọba ti wojú ọ̀nà ti rí àṣẹjú ah, rẹ̀ kó mẹ́ kódà nǹkan anẹ́gbà Muhammad ṣe ṣáríwá rí yìí àyíbá àmọ́ ojú rẹ̀ ti ẹ̀ ṣe ní ṣéèkì kan lọ́bẹ̀ lọ́bá rí ẹni tó rí ẹyọ kan náà ní jẹ́ o tó ti yá ṣe kínú gbogbo mẹ́ bọ́ báyìí wúlé wú ẹlẹ́ẹ̀kejì wó kọ ẹ̀sẹ̀lẹ̀ fún ọ tọ́lánù kò ránì jùlọ rẹ ojú rẹ̀ ńlẹ̀ ìkan àwọn àlùfáà wa kan ọ̀rọ̀ máa ṣe dáadáa fún wọn ìgbà ń bẹ ní kí wọ́n kọ́ wá kí ó lọ́wọ́ jọ tí wọ́n débi ayá yìí àwọn afẹ́ pàá lẹ́nu a nígbà táwọn bẹ ń jẹ́ àmì ìpè lẹ́kṣọ́rọ̀ kan ilé wọ́n ló wá ń kọ́ àwọn kí lọ́wọ́ pé ó wá rọmọbìnrin kan mọ́sí ló ń darí kìí ṣẹlẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ni náà wá rọmọbìnrin tí ń kọjá lọ ní bá ń wú lọ báyìí ah aláwọn afá kan sọ fún ni pé ah akúlé mìíràn yẹ kó dúró mìíràn abisọ́ọ̀rì ni ẹ̀rẹ́ ju ilẹ̀ ó ní ah, wọ́n èṣe kí wọ́n èparí ẹyọ tẹ́ẹ̀sì erí burúkú ní yóò náà lọ́wọ́jà bá wọn ṣe ẹyọ kan bá ní ẹyọ kan ní tọ́kàn ṣe mi tẹ́ẹ̀kì jáwọ́ bẹ̀ tí kéèdè tó ń pàdí wo lọ ó ti kò lẹ́yọ kan ó ti lẹ́gbẹ̀rún pàápàá tó sẹ́rí gbogbo zìnà tó gbalẹ̀ yìí bí zìnà ti gbalẹ̀ gankan yìí sẹ́rí ló bí ní gbogbo wíwò táwọn àwọn obìnrin ṣàkàṣàkà wíwò táwọn wọn ni torí bá ọba ilé ti wò ó yóò jòkó sẹ́mi rẹ bó bá ti jòkó sẹ́mi rẹ ọ̀dílé kọ̀ǹtúrù ẹ̀mí rẹ mọ́ yóò wá di nọ́dọ̀rọ̀ tó ń wá fún ti sáàmà tó ń wà sálámù wà kálámù fámà ó èlò fàlẹ́kọ́ yóò ti dìnnú àmọ́ kó lè má di bẹ́ẹ̀ má wulẹ̀ wò ó ní wíwò tí ó kó bá bójú rẹ̀ kú má wulẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀kan náà ní tètè kú kọ ìdí mọ́ bá tiẹ̀ lọ tọ́ tó wá ti rẹjú ńlẹ̀ ọ lè má lè sọ abẹ́ rẹ̀ tó bí ìwà ìtọ́lọ́ sì jẹ́ gẹ́gẹ́gẹ́ lábẹ́ yìí tóró gẹ́gẹ́ ní ibi síbi ló ti wálé ayé nu ah, ọlọ́wà tí ní aláyà alámùmọ̀ni khalaqa wa huwa al-latiful khabir ọba tó dáwà dáwà mọ̀ ìgbà tọ́lọ̀ ti wá ṣe zìnà léwọ̀ àwọn tó lè jẹ́ kí zìnà ó wáyé àbí kó ṣe léwọ̀ ọlọ́dún pé ẹgbọ́n ṣe zìnà ó wá fẹ́ pàṣẹ wípé ẹ̀ṣọ́ abẹ́ ẹ̀ ìṣọ́ abẹ́ yóò ní rọrùn tẹ́ ẹ̀ bá ti kọ́kọ́ ṣọ́ ojú torí wọ́n ní tójú bá ti rí ọkàn ó ṣe gínú ọkàn ó gbàá tó ẹkọ̀ọ̀kọ́ rẹ̀ jù lẹ̀ tó ìrẹ́ jù yí lẹ̀ ìdébì ọlọ́run wá bẹ́ẹ̀ mú pẹ̀lú ẹni pé wà yá àfàzú ẹmọ́ sọ abẹ́ yìí ọlọ́mí ló mọ́jú o tẹ́ẹ̀ bá ti jẹ́ kó sínú koríko ọdájúdájú yaghdudna min absar aláàní ẹbá ń sọ báwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin náà ẹsọ báwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin náà yaghdudna min absarihin ẹni káwọn rẹ̀ ju wọn káwọn náà ó sì wọ́n àwá gbọ́dọ̀ tí ó bá jẹ pé máa gọ́ haromin ha in tí ò lè mọ́ sáì hàn níbi ọjọ́ wá wà nù kí ni òlé mọ́sá ìhàn àwọn mínú àwọn onítẹ̀fìsírì wọ́n lásọ aṣọ wọn nìkan ló lè máa hàn tó dẹ́sọ lásọ náà àwọn mínú irọ́ ẹ ojú wọn ẹyọ kan báyìí ni wọ́n wí àwọn mínú irọ́ wọ́n lé ojú wọn fèsì báyìí báyìí wá báyìí àfi bí ọwọ́ wọn dé báyìí pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ kan táyé látọ̀dọ̀ anẹ́dùwà Muhammad wọ́n láwọn yìí ní áyà ní sọ bí àwọn àfókò sínú inú ọ̀pá lóbi dọ̀rọ̀ àbójú àbójú fún àwọn ẹni tó yàtọ̀ sí ìyàwó ànábì níbi ó ti di ojú ọdún bẹ́ẹ̀ àbí òsì mẹ́rin ẹnì kébi eléyìí lìlmúmi nínà àti mùmí náà ti lówí but táwọn ìyàwó ànábì ó ti lámọ́lẹ̀ panagẹ́dẹ́ yìí ní iná àléyìn náà ní sasọ nìkan ni ṣé ẹnu mọ́ ìyà yìí ojú ẹyíjú méjèèjì yìí nìkan ni àwọn táwọn àfáà wọn fà mọ́ra wọn lọ́wọ́ nù tíranù èyí ò ní ó sì ti pẹ́ gbogbo nìkọ́ọ̀bù sí lára ìsìláàmù yìí orí burúkú tó jẹ́ ìṣẹ̀dé ẹgbẹ́ ìtọ́lọ̀ tó wárí gbólóhùn yìí ọlọ́ tó wárí ẹgbẹ́ ìjẹ̀ pé àní wà láyò bí dínà dínà tàhún náà ọlọ́ni àná gbọ́dọ̀ máa sọ̀sọ́ wọn yìí hàn tí wọ́n bá fi hàn sí ìyàn ìlà àwọn ọkọ wọn nìkan àwọn ọkọ wọn yìí nìkan yìí tẹ́rí láti orí obìnrin báyìí tó fi débi kánná ẹsẹ̀ rẹ̀ kò sí tí ọkọ rẹ̀ ò lè rí lára rẹ̀ láti kí mo pè náà wọn inú orí obìnrin báyìí tóbi débi ìkànnà ẹsẹ̀ rẹ̀ kò síbi tóbi ní olóṣe gínú àmì tọ́kọ rẹ̀ ò lè rí ní ara rẹ̀ gbogbo tí bá ń jẹ́ ọ̀ṣọ́ ọkọ lónìí tọ́ àwọn tó wá pọwọ́ tẹ̀ lọ́kọ́ ọlọ́láwọ̀ òbí wọn tó bí wọn òbí tó bí obìnrin tó jẹ́ bàbá wọn ẹnu tó lè rí lọ́wọ́ òkè lọ́wọ́ sàlẹ̀ láti ibi orúnkún lọ síbi ẹsẹ̀ èyí tí bá ń bẹ láti ibi ìgbá àyà báyìí débi itan débi orúnkún ẹnìkan kan ò gbọ́dọ̀ rí lára obìnrin abítání àbọ́kọ rẹ̀ ó yà bí òye tí làlúrí bá dé ní òmẹ́lò ní kódò obìnrin ẹgbẹ́ ẹ̀ ìdáwọn alfáà mi kan mọ́ mú wá bóbìnrin ẹgbẹ́ ẹ̀ ni pé bóyá ó lè rí láti ibi orí débi gbáyà débi ìdodo pé ẹnu mọ́ ìdodo síbi tán má bí erúkú ẹnìkan kan ò gbọ́dọ̀ rí lórí ilẹ̀ kódà tó fi jóbìnrin ẹgbẹ́ rẹ̀ àbítá ní àfọkọ rẹ̀ àfẹ́jílà lórí bá dé pé ó mẹ́ṣọ́ operation pé á dókítà ọ̀bẹ́ tíjì kiri kan lára rẹ̀ dókítà ní jóbìnrin ló sì dá <clears throat> bá àbá wá róbìnrin tọ̀ tó bá ṣe pọ́kùnrin àwọn bàbá ọkọ wọn náà irú tí bàbá wọn lè rí lára àwọn bàbá ọkọ náà lè rí bàbá ọkọ rẹ̀ tó bí ọkọ rẹ̀ àbí kí tún ni ọmọ tó bìnrin fún ara rẹ̀ bá bí ọmọ rẹ̀ ọkùnrin irú tí bàbá rẹ̀ lè rí ọmọ rẹ̀ náà lè rí láti ibi irun orí débò lápẹ́lẹ̀ tán ìgbà ìwàkíwà aṣàkáṣà ní ká máa múra lójú ọmọ ọkùnrin ó tako islam kò bá islam lọ olùwà tún ní àti àwọn ọmọ tó jẹ́ ọmọ tó kọ wọn bá bí fún ẹlòmí tẹ́lòmí ìbí fọ́kọ wọn ọmọ tóbìnrin ìmí ìbí fọ́kọ wọn ipò kí ló wà ipò ọmọ wọn ni ẹnu bí tí bàbá wọn tí bàbá ọkọ wọn tọ́mọ wọn ọkùnrin lè rí ọmọ náà lè dẹnu bẹ̀ ẹni wọ́n jọ bí wọn tọ́jọjọ́ ọmọ ìyá ọmọ bàbá àbájọjọ́ ọmọ ìyá nìkan àbájọjọ́ ọmọ bàbá nìkan àbájọjọ́ ọmọ ìyá ọmọ bàbá ipò kan náà ló wà ọmọ tí ọmọ ìyá wọn bá bí ọmọ brọ́dà wọn ọmọ àbúrò wọn ó yà bí òye ọmọ táwọn sísà wọn bá bí ọmọ sísà wọn lọ́kùnrin ojú ọmọ síta àwọn àgbà síta àwọn kékeré ẹ̀gbọ́n àbábúrò ọmọ wọkùnrin lè rí wọn àwọn obìnrin ẹgbẹ́ wọn náà lè rí wọn lẹ́nu bíbo irun orí débò ìyàyín àti láti bí orúnkún débò ibi ẹsẹ̀ àbáwọn ẹrú wọn Òlèlè ẹ̀rẹ̀bà tèmínà, àbáwọn ọkùnrin tó jẹ pé ẹ̀sìn inú ìwé ni wọ́n táwọn yíwò dá mọ̀ sáàjẹ́ kí ni jama ẹ̀ẹ́sí ohun ẹ̀kí lámọ́lẹ̀ bá wọn kóbó àbíkí tún ni Allah ni àwẹ̀ tí fúlì àbí àwọn ọmọ kéékèèké tó ṣe pé àwọn ò tí mọ ìhòhò obìnrin yàtọ̀ nínú àwọn ọmọ ọdún mẹ́rin ọmọ márùn-ún fi pé kò mọ obìnrin sí àyà alẹ́ kankan ọmọ ekere ni ṣe máa iná àbíkí làwọn ẹgbẹ́ ìmọ̀ ń pè báwọn kò jámọ̀ irú àwọn yíò náà tán bá wà bí tọ́rá rí ẹnu orun orí tíbí ọlọ́ni yóò ti burú jù Subhanallah ẹtún mo tọ́nà tún yà yìí ọlọ́run ni wà bí arújúlì ni yóò máa yóò fi náà ní zínàtì ni yóò bẹ̀rún lámùlẹ̀ ákíbà ní o gẹ́gẹ́ lámù tààlì lámù kí lápẹ́ láàmùlì àkídà yóò ní pé níbi wọ́n bá ti ń jẹsẹ̀ mọ́lẹ̀ ohun táwọn ọkùnrin mi ò wà mọ́ọ̀mọ́rú tí ń bẹ níbi ẹsẹ̀ wọn nínú ọ̀ṣọ́ yẹn lóbìnrin tó bá rọ bí lẹ́kṣẹ̀ àwọn kìíní tó mọ́ fi jẹ́jẹ́ kò gbọ́dọ̀ mọ́ wárí káfí máa mọ̀ pé àkúrà ah, ìkóbìnrin yìí tó kìíní kan tẹ́tẹ́ irin ilé ò gbọ́dọ̀ jẹ́rì tí ó mọ̀ gbé sáàdì tó tó tẹ́tẹ́ ò gbọ́dọ̀ gbé jáde ẹ̀wù bọ́lọ̀ ọba ti ń pọ̀ obìnrin mọ́tò ìyàpọ̀ níbi jẹ́ wọ́n ọlọ́wọ́ mọ̀ pé obìnrin èyí róbìnrin kára yóò balẹ̀ kò sí bóbìnrin ní ò bá ti rí bọ́ bá ti rí báyìí à fìtínà ni wọ́n ọlọ́ọ̀bá ló dá wọn bẹ́ẹ̀ lọ́wọ́ bá ìsọ fún abúmínú al-Qur'an pé zuyyina lin-nasi hubbu shahawati minan nisa adùn obìnrin àti dá sáwọn ọkùnrin lára ìbẹ̀rù ọlọ́run ní kálukú wọn bí dáadẹ̀ padà ọlọ́run ẹ̀yà túbá lọ́sọ́dọ̀ èmi ọlọ́run ọba jẹ̀mí lápapọ̀ gbogbo yẹn túbá la'allakum tuflihun àwọn àyà tó sọ̀rọ̀ jáàbù àwọn àyà tó máwọn ìyàwó ànábì náà mọ gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu rèé so àwọn àyà yìí ti establish niqab kóbìnrin ó bójú tọ́ ó wá ní àwọn ànábì ò bójú àwọn àyà ìjọ ọkọ̀ gba lẹ́nu sọ́hùn ẹjẹ wa mú àdìsí kan wá tí ó wà la gbogbo ẹ̀ mọ́lẹ̀ panagada yóò ṣe kí mo pé yóò là á mọ́lẹ̀ ọjọ́ ti lọ ní ó yẹ kí n sọ tán ní tán ni àmọ́ ẹni tí ó bá fẹ́ gbádùn tán torí tán ní dùn dáadáa mùsùlùmí tí ó bá gbádùn ẹ̀ lọ́ọ̀rẹ́ wo ní Bukhari ọ bá ìtàn yìí ní hadith four thousand one hundred and forty-one kí mo pé hadith four thousand one hundred and forty-one ọ bá hadith yìí mẹ́ nínú sahih muslim ọ bá ní hadith hadith yìí ní pọ̀ nìbùkọ́ rí o pọ̀ káàkiri àmọ́jẹ́ ọ̀rá fún ọ níyùn tó lọ wọnú muslim ní hadith two thousand three hundred and thirty-three nínú muslim tó lọ wọ two thousand four hundred and forty. 5 tún lọ wọnú muslim hadith 2770 tún lọ wọnú sunan abi dawud ó bá ní hadith 2138 àti hadith 4735 tuna wani sunan tirmidhi ọba nu hadith 3180 àti nu hadith 3634 lọ́wọ́ nu sunan nasa'i ọba inu hadith 934 lọ́wọ́ nu sunan ibn majah ọba ni hadith 1970 àti hadith 2347 lọ́wọ́ nu mu'atta mu'atta al-imam malik mu'atta al-imam malik sọ̀rọ̀ gbogbo ẹ̀ sọ̀yíhù ni àrí ẹ̀hà lọ́wọ́nú muhatta tal imam malik lọ́wọ́nú hadith 542 lọ́wọ́nú sunanu darimi hadith 2254 àti hadith 2467 lọ́wọ́nú muslim imam ahmad hadith 24013 ọba mẹ́ àti hadith 24309 ọba mẹ́ ó pọ̀ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ni ìṣẹ̀lẹ̀ táwọn pè ní ìṣẹ̀lẹ̀ hadith sátòlì ifki kí mo gbé ìṣẹ̀lẹ̀ bọ́ ti parọ́ jùná mọ́tánú ìyàláwà Aisha radiyallahu ta'ala anha bóòlù ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ìyàwó Aisha náà ló narí tiẹ̀ fún ara wọn wọ́n là nígbà Muhammad sallallahu alaihi wasallam idha arada safaran aqra'a bayna azwaji ìyàwó rẹ̀ kí la ní yóò ṣe yìí kóra kóra ni pé yóò cast lot yẹ ni pé yóò ìmọ̀ yorùbá rẹ̀ yóò mú di àyè lọ́wọ́ pé gíní nísìnyí mo bẹ́ẹ̀ lọ nìkan nísìnyí mo sì níyàwó ìyàwó tèmi ní ìṣẹ́yọ̀ kan ìyàwó mẹ́rin sáré lọ́nà afẹ́ àwọn òye pé mẹ́rin mo níyàwó méjì ayé ẹ̀kọ́ kí ní ìṣẹ́lẹ̀ mẹ́rin tọ́ ọlọ́run sànù ọlọ́run ní mọ́abẹ́ ìyàwó tèmi náà ní pẹ́ẹ́dì mẹ́ta láìpẹ́ yìí ṣáàlọ́ ìbí ẹ̀mí náà lè máa di orí àwọn mẹ́ta ayé so arábẹ́ ṣe ní àjò ń dáwọn bá bẹ́ ṣe ní àjò tààlà nẹ́bí ó wà mú dání kó lè máa dẹjọ́ kàwàlà àpójú ẹni tí ó kàwà kọrúkọ gbogbo wọn ìyàwó mi kan Maryam bintu Sa'd ìyàwó mi kan Habibat Sulaiman ìyàwó mi kan eh, eh, káwá kó gbẹ̀ jáde bá káwá ní àwọn ìyàwó mẹ́rẹ̀ rẹ̀ kò tí pé mẹ́rin omi lẹ́kan o ta ni ó wà mú ní àjò àwa kó mẹ́rẹ̀ rẹ̀ àwa dalẹ̀ àwa pọ̀ màkà wa mú pépà ó wa mú pépà ìgbó kò èyí ó jáde ló bá di Maryam Saad àbígbà tí ó jáde ló bá di Habibatu Suleimana lọ́rí pé ó kọ́ nìkan láti jáde bá nítọ̀ ẹ̀ẹ́ta ni wà bá orúkọ tiẹ̀ ló jáde ìwọ lájọ sí i ìrìn àjò irú ẹ̀ ló ṣẹlẹ̀ ìjọ náà yẹ́lá àìṣà ni ànábì ṣe kí ní ó kọ ẹni ó wá jáde ó jó kọ ìyá wa àìṣà wọ́n bá bẹ̀rẹ̀ ìrìn àjò yìí wọ́n bá ń lọ ọ̀nlọ sójú ogun ní ohun ìgbà wọn wá parí ogun meanwhile àsìkò yìí ayé àkóbìnrin ó káwọn ìyàwó ànábì ó bo gbogbo ara kó bojú ó ti wá nú àbí ìfẹ́ wọ́n ni fàkọ̀rọ̀tù ma rasulillahi sallallahu alaihi wasallam ba'da ma unzila al-hijab bó ti nínú onílẹ́yìn tí a yà ká gbogbo ara wa tó ti sọ̀kalẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé ó ní tẹ́ a bá sí lọ́ọ̀dù pẹ̀lú àmọ́ ìbáwọn fàkúntù ó ṣòmọ lò fi hàn dájú ìtọ́pè ní kíní ní nínú àwọn ayé gbà wọn tí mo tí ó mọ̀ gbé kíní kan bí ilé báyìí tí ó mọ̀ gbé rìn tí ó kí ló kọjọ́ mọ́ tó kí nù lẹ́yìn ẹ̀sìn ni ó mọ̀ lọ́wájú wọ́n wá ṣe kíní kan bí ọmọ láńkí báyìí kí láìpẹ́ yóò bá láwí ẹni caravan ẹ̀gbọ́n ah, yorùbá nǹkan sí wá àgbéde wa mọ́ so inú kíní òun làwọn ìyàwó àlẹ́gbọ̀n wa ibẹ̀ láìṣà wa mọ́ sábà lọ máa wà tọ́ aláwọn wa ń bá ìrìnàjò lọ ó láwọn wá àwọn tí ó fẹ́ dí Mọ̀dínà àwọn bá sáàdébì kan àwọn bá wòkókè ẹja jòkó mí ó níbi wọ́n ti jòkó ọlọ́mbà òkú òun fẹ́ sí gbọ̀nsẹ̀ ó bá bọ́lẹ̀ kó nu ilé ta ni wọ́n ṣe hùn ó bá bọ́lẹ̀ kó nu ẹ̀ lẹ́yìn pé ó wọ ìjáàbù tó ti gbogbo ara inú ibẹ̀ náà wọ́n tún kọ́fà ẹ̀ ẹnìkan kò ní ìyàwó ó wọnú gbólọ tààrà ó lọ rí gbọ́ bùkátà tí ó gbọ́ tọ́ ń gbò wá ṣe tán ó ní falamastu sọ́dírí ó ní mo kàn fọwọ́ kan igbáyà mi wò ní á ah, mo bá fìlì pé ah, kíní tí mò ń so mọ́ ọrùn ṣé ní mi àìmọ̀ ah, rí kíní ìmọ̀ gbólówá wà àwọn ẹ̀dọ́ bá lo ṣé ní kíní ẹ̀mọ́ pé àwọn kíní tó ṣe wà pẹ́ńdásmù kíní wà ìmọ̀ ìdígbó ló wá jábọ́ sí olóòbá ah, padà sí níbi tó ń lọ bóò ti padà bẹ́ olóòbá lọ rí wá níbi tó ń ti wá ibi òun pẹ́ sínú wá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó ní làwọn gbogbo àwọn sọ̀hábá tó sí ọmọ ń jẹ àwọn èrí nǹkan gidi jẹ ó sọ ah, gbogbo gbogbo ara wọn fúyẹ́ débi pé bí èèyàn bá ń bẹ nínú léun àbí kò sínú ẹ̀ ẹ̀rí ṣe gínú ẹ̀ ní mọ̀ pẹ́ṣọ́ àwọn kan wọ́n tí ó ti yáwọ́ gbéra fún mi àmọ́ bóyá mò ń bẹ nínú kíní ni àbí ìṣe kíní àbí ìmọ̀ sí bẹ́ wọ́n kàn gbé ọba ń lọ hmm, àfà àṣíwàhálà ló bẹ́ bẹ̀rẹ̀ yìí àṣíbìtì náà ló dé yìí àṣí àjálù ló bẹ́ jálẹ̀ àjálù ni àyè bọ́m̀bẹ̀dẹ̀ ní o àìṣe kíní jọmọ́ àìbọ́m̀bẹ̀ lè ní ọlọ́mọ́sáàsà ánú wa ní tọ́ ó láwọn bá ń lọ ó láwọn bá ń lọ wọ́n ní àwọn sọ̀hábá wọ́n ti gbé kíní wọ́n ti gbé àwọn tó gbé gbóhùn lídìí kíní òun wọ́n ti lọ kálukú ti lọ ó nígbà tó wọ́n wà padà dé báyìí òun bá di kí gbogbo èèyàn ti lọ ìgbà síwájú tó ti bọ́lẹ̀ yẹn tó fi wọnú bẹ̀ lọ àṣíbẹ̀ ni ó jábọ́ sí inú bẹ̀ ló ti wá rí ah gbóò ti wá rí báyìí ló wá wò pé ah kí wá lè léyìí báyìí ah, ó ló kọ̀ kò sí méjì kò sí ṣe kò sáìṣe wọ́n bá débẹ̀ òun bá èèyàn kan kò sí òun ò réèyàn kankan òun ò rẹ́ ní bọ́dì mọ́ kálukú ti lọ ah, ní tí òun ṣẹlẹ̀ òun wà níbí náà ni nígbà wọn bá délé àmọ́ débò mí ìtọ́jú fẹ́ jòkó ànábí ó sáré kó wá yọjú òun nínú nínú bẹ̀ tí ó bá róhun kí ni yóò ṣe yóò nìkan wọ́n wá ibẹ̀ láìṣà wá wá ìyànlá láìṣà ní ibi àwọn ti jòkó báyìí fàbẹ́yìnàmà anẹjálísà láti bí mo ti jòkó láàyè yìí fi manzili, níbi tí mo láàṣù mo dúró sí náà gọlàbátì ní ayé ní gọlàbátì ní oníbẹ̀ lónú ti kùn mí wá olójú mi yìí èyàn agbára sun oorun ẹnìkan wọ́n ń pẹ wọ́n ń pẹ ní Sofwan ibn al-Mu'attal kí mo péjọ wọn as-Sulami Sofwan ibn al-Mu'attal as-Sulami ó lẹ́ni yìí òun ló ń wá láti ní gbogbo àwọn ọmọ ogun àwọn àlùfáà oníkìtìtàn kan padà ní òun ní ibi táwọn sọ̀hábà bá dúró sí tán bá ti wá kúrò mẹ́sàn òun wà tún wà bẹ́ yóò wo àráǹdì pé tá gbàgbé nǹkan kan sí kò sẹ́nìkan tó gbàgbé nǹkan yóò wo gbogbo àráǹdì ó ní ìyẹn ló bá wá ó wá súnmọ́ bí tó ń ó ti wá súnmọ́ bí tó ń wà ó wá rí sàwádà ìsáni náà ìn ó rí pé èèyàn kan ṣá wọ nǹkan dúdú kan tó sùn lọ́ọ̀kan lọ́ọ̀kan ó ní bóyá wá ń súnmọ́ bẹ́ẹ̀ fà ó ti wá rí pé a ẹni ó sùn èyí tó kéré náà a Aisha ni nítorínà náà ọmọdé ni lọ́jọ́ orí kò tún ti wà lẹ́ran lára